píṣọ̀ tọ́lọ́run ọba kan yín lé òun ni pé kóbìnrin ó dìbẹ́ǹ lórí ọkọ. àwa ní kọkùnrin náà wá sọ pé torí kan ti dìbẹ́ǹ léwu lórí òun náà máa wá lo ìgbésí ayé nílò ẹni tí ò ní jábọ̀ fẹ́nikẹ́ni lànà ti ṣe rán ọkùnrin náà létí pé kọ́ ìrùkún kọ́ ìrùkún lè àlè èyí tó dáa jù ní ọkùnrin náà tòun ti báwọn ìyàwó yín ṣe dìpẹ́ǹ lé lórí èyí tó dáa jù nínú yín èyí tó bá dáa jù sáwọn ará ilé ẹ̀ wàtúnsọ̀rùnà bìdù àṣà ikùn gbogbo báwọn yín ṣe lè máa wáyẹ kó máa ṣe lè wù kó máa jí sówó tó gbogbo ń tẹ́yìn bá nọwọ́ sí tọwọ́ yín tó ẹ máa mọ̀ pé àdúrà àwọn ọ̀lẹ́ tọ́lọ́hún kó sábẹ́ àṣẹ yín òun ló ń gbà lẹ́yìn lórí táwa bá ń rò ó wípé ká dìfẹ́ǹd lọ́kùnrin buwaku a máa fẹ́ ní complete independence complete independence is department ìyẹn gan ló ń fọ́ family unit tọkùnrin náà bá wà ń wò ó ah ọlọ́run ti fi ẹnìkan ṣe ẹrú kóhun kóhun pàṣẹ wàá ni níjọ́ tínú bá bí òun gbogbo oore tọ́lọ́run bá ti léwu lọ́wọ́ lórí ẹ̀ náà lòun lè lò nílò tó wù òun tí ò bá rántí pé àdúrà àwọn wọ̀nyí ló ń gbà lóhun náà lórí aṣíwàwò tó ọlọ́run ti plate balance yẹn now wọ́n wá ní wọ́lẹ́sìnà náà níbi ṣúkúrẹ̀ ṣúkúrẹ̀ lìsàn fàhásì wà ìnàmà nàkùtù máa hu إظهاره السرور والراحة بالحياة في كلفه والقيام على أموره وأمور ولده wọ́n ní ọpẹ́ tá a la afẹ́kọ́bìnrin ó máa ṣe fọ́kọ ọpẹ́ àfẹnu lásán dákọ́ kì í ṣùgbọ́n ká ní àbúdẹ̀ ń tíráì ara ẹ̀ náà ni ṣùgbọ́n àfẹnu dá ọpẹ́ nìkan kọ́ la fẹ́ ní afẹ́ ká yẹn nínú bá a ṣe ń ṣe sí ọkùnrin kó má jẹ́ wípé ojú ríro mágbárí la fi ń pàdé ẹ̀ kó má jẹ́ pé ohun tí ó máa bà ń nú jẹ́ láàmà fi pàdé gbogbo àṣẹ mímọ oore fún yẹn ó yẹ kó reflect nínú bá a ṣe ń ba lò ní àti bá a ṣe ń bá àwọn ọmọ ẹ̀ lò àti pé àwọn ojúṣe tá à ń gbọ́ nínú ilé ká máa gbọ́ wọn tayọ̀tayọ̀ nígbọ́ ẹni tó gbà wípé ọ̀nà tóun náà fi ń ṣe ọpẹ́ fọlọ́hún ọba èyí tóun ṣe fún ọkùnrin yàtọ̀ sí ká máa ṣe ọpẹ́ ahọ́n nìkan. ojúṣe kẹwàá à ń tẹ̀tẹ̀zọ́ yẹn lẹ́hu wọ́n tẹ̀tẹ̀ jẹ́ mẹ́lì. wọ́n ní nínú ojúṣe yìí ni wípé kẹ́ ẹ múra kẹ́ ẹ tọ́jú tọ́tè bẹ́ẹ̀ ni tá fẹ́ sọ bẹ́ẹ̀ fáwọn ọkọ̀ yín nílé ọkọ̀ yín. kéèyàn múra fún ọkùnrin kì ṣe time tọkùnrin bá fẹ́ gbọ́ bùkátà nìkan ni wọ́n rìn káàkiri bùkátà níbi fẹ́ ròyìn ẹni tó dáa jù náà àwọn obìnrin ó ní èyí tó ṣe pé tọkọ bá pa láṣẹ a máa bàṣẹ anytime tójú ọkùnrin bá lọ sára ẹ inú ẹ̀ á dùn pé èmi náà mo dẹ̀ ní ẹni yìí ó túmọ̀ sí pé máa fẹ́ kí ṣe sí tiyín kó jọ tàwọn ìyàwó ilé kan tó jẹ́ pé tọkọ bá ti jáde lọ lẹ́yìn kí wọ́n ró sọmọ́yà kan máa ta lúdò nu compound wọn ò mọ nǹkan kan tó ń jẹ́ ìtọ́jú ara fọkùnrin èèyàn máa wọ́ndà kan pé kí ló ń wọ ọkùnrin lára ilé ìgbọ̀n tó fi ń súnmọ́ kẹ́ ẹ tọ́jú ara kó jẹ́ pé anytime tọkùnrin bá wò yìí inú ẹ̀ náà dùn ara ẹ̀ á le ìtọ́jú ara yìí kì í ṣe time tó fi ṣeré ọmọ nìkan rárá but time tí wọn bá fẹ́ kọkùnrin báwọn ṣeré ọmọ ìgbà yẹn ló máa dógóńgó ni ni wọ́n ṣe ní kò sí nǹkan kan tó ṣe èèwọ̀ fún yín láti flaunt fọkùnrin tó bá ti sọ pé ibi tí ò ti sẹ́ni bọ́dì tó lè máa rí nǹkan tẹ́ ń flaunt fún ẹ wo anything fún tó bá ti jẹ́ pé nǹkan tó máa gbé ẹ̀mí ẹ̀sìn yín lára bẹ́ẹ̀ ni. àwọn afáàdẹ máa ń fi ìtàn ìgbésí ayé umu wọ́n máa ń fi ń ṣe àpèjúwe bó ṣe yẹ kóbìnrin mùsùlùmí rí wípé umu ó gbọ́ ojúṣe pé ká múra dáadáa fọkùnrin ká please ọkùnrin sexually ó gbọ́ yédé level pé àṣejù fẹ́ẹ́ wọ̀ ọ́ tí kì í bọ́ ṣe kí ànábì sáǹpù bó ṣe ṣe afẹ́ẹ́ lè sọ pé ṣàṣejù mo mọ̀ fáwọn àkànni ọmọ ìtàn mùsùlùmí àwa tá a bá mọ̀ ẹ jẹ́ kí n ran ilé tí ìtàn ẹ̀ òun ni ìyá anas bun malik anas bun malik sahabi tí wọ́n ní ó fara mọ́ ànábì pẹ́kípẹ́kí tó jẹ́ servant anabi ó bí anas fún ẹnìkan malik ibùnú nadir ọkùnrin ẹ̀ wá jáde láyé ẹni tó fẹ́ sì kejì ẹ̀ òun ni abutọ́láhà abutọ́láhà nígbà tá abutọ́láhà fẹ́ anas fún rẹ̀ ń sọ sórí wípé ìkan nú àwọn ọmọ tí mọ́mí òun bí fún abutọ́láhà ó jáde láyé ńjọ kan ṣùgbọ́n kí nìyẹn wá ṣe torí pé ó gbọ́ ojúṣe ká dírẹ́sì obìnrin fọkùnrin ká jẹ́ kó rí nǹkan tó wù wá ká tújú ká sí ó gbọ́ yédé lẹ́bù tí mi rò pé ẹni ẹ̀gbáǹkù wà tó lè bí ìtìtì ẹ̀ ó gbọ́ yédé lẹ́bù yẹn nígbà tọmọ yìí jáde láyé bàbá ẹ̀ mọ̀ kó tó jáde láyé fọmọ yẹn ṣàárẹ̀ ìgbà tọkùnrin yìí ń darí bọ̀ kí ni wọ́n ní obìnrin yìí ṣe wọ́n ló tọ́jú ara ó gbé ìbànújẹ́ yẹn kúrò lójú débi pé ọkọ ẹ̀ ò tiẹ̀ suspect rárá rárá fọmọ yẹn ti jáde láyé bọ́kọ ṣe wọlé owó oúnjẹ kun ó ṣe everything ó flaunt gbogbo nǹkan tó ní ọkùnrin yẹn tún padà ronú pé ọmọ tóun ti sílẹ̀ láàárọ̀ nǹkan báwo ni condition ẹ̀ ó wá ní huwalẹ̀ an akẹ́nu makan ó ní ara ẹ̀ ò balẹ̀ tó bó ṣe wà ń sìn rí of course ọmọ tó sì kéèyàn tó kúrò nílé tí àwọn wa ń sọ fún ni pé ara ẹ̀ ò balẹ̀ tó bó ṣe wà ń sìn rí kí ni ẹ̀ máa gbọ́yé pé bóyá ibà ara yẹn ti gbọ̀nù ni but she was doing it for a purpose òun ò fẹ́ kí bànújẹ́ nǹkan tí mo fẹ́ pè é sáké àfẹ́ kóbìnrin fi n tó ń dá láàmú kó gbé e léjú débi pé tọkọ bá dé kíkún ní ẹwà àfẹ́tì ojúṣe ẹ̀ sọ́kọ kọ́kọ́ ṣẹ̀ máa bí léèrè pé ń mú kí ló dé kó ní ṣọ́ọ̀bù yín náà ní àfẹ́ kó ṣẹlẹ̀ gbogbo ohun tó lè bá wa kò tó kọ́ ọmọkúmọ́yàn lọ́wọ́ ọmọkúmọ́ eléyìí lọ́wọ́ ó tọ́jú ara ó tújú ká tọkọ tó pé ọkọ ò tiẹ̀ suspect anything tọkọ fi gbọ́ bùkátà tó fẹ́ gbọ́ lára ẹ̀ ìgbà tọkọ gbọ́ bùkátà tán ṣe fọ́ọ̀nù yẹn tán ó wá bi léèrè pé téèyàn bá yẹ ẹ ní nǹkan tó fẹ́ gba nǹkan ẹ̀ padà báwo ló ṣe máa fi oníṣe bóun ló ní oníga èyí tọ́lọ́run yàwó ti gbà padà o ìbínú lọkùnrin fi fò dìde wípé o ṣe ń tó tó eléyìí wọn ló wá mẹ́wù wọ̀ ó lọ lé ànábì kó fẹ́ fẹjọ́ sàn ànábì ìgbà tó dé ànábì kí ànábì fi léèrè anabi ni àhárásùmùlẹ́lá abútọ́lá kẹ́ ẹ ṣe rí ọmọ mọ́jú èyí ó ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìròyìn mi mú wá fún anabi ọmọ mi bá mi jáde láyé kíní tí mo gbé léyìí wá ṣe báyìí báyìí báyìí báyìí ọgbọ́n tá anabi sọ àárò pé ẹ̀ka anabi sọ pé a obìnrin yẹn má ṣàṣejù o anabi ni bárakàláhù lẹ́kùnmá sí ilẹ̀ ìlẹ́tìkùmá ohun ọmọ tẹ́ ẹ sùnmọ́jú yẹn a ọlọ́run bá fàlùbáríkà sí wàláhì ọlọ́run tẹ́ fàlùbáríkà sí abdullahi ọmọ abutọ́lá ọmọ tí wọ́n fún wọn mọ́jú ọjọ́ yẹn tànàbí tó ṣàdúrà kọ́lọ́hún ṣe lálàlùbáríkà sọ̀hábì kan ròyìn ẹ̀ ó ní ọmọ mẹ́sàn-án ló ní ó ní kò sí kan náà mẹ́sẹ̀ kan tí ò hákùrá nìtorí nǹkan táwọn fi yan gàn gbà tí wọ́n nìyẹn ọ̀pọ̀ táwọn bá fẹ́ yan gàn sí wọn lọ́mọ kan wà ní toronto ìkan wà ní oxford ìkan ṣẹ̀dárí cambridge ni à ń lé visa kan yòókù ẹ má bá fàdúrà àti kọ́lọ́hún jó bọ́ sí i. sanders yàtọ̀ wọ́láhìí alìjẹ́nà táwọn dẹ̀ fẹ́ wọ̀ làwọn náà fẹ́ wọ̀ tó káwọn obìnrin wọn ṣe rí afẹ́ táwa náà mọ̀ ọ́ tó ẹ má kó àkólé kan problem débi pé ojúṣe yín sọkọ máa sọ́fà ọjà ayé tá a wá ná ọjà kó dùn lénìí kó kan lọ́la ni ṣùgbọ́n tọ́lọ́n bá ti fi ẹ̀sìn tẹ́lẹ̀ ẹ̀kùn fún gbogbo ohun tó lè máa ba kò ní gbẹlẹ́jú débi pé àwa gbàgbé ojúṣe ẹ̀ tọ́lọ́run ọba tó ojúṣe tá à ń sọ yìí ọkọ̀ kọ́lẹ̀ ń ṣe é fún ọlọ́run ọba lẹ̀ ń ṣe é fún ọlọ́run ò lè bùkátẹ̀ ó ń tọ́jú ẹlẹ́dẹ̀ yín ni so ibi tẹ́ ẹ fẹ́ wà lálùjọ́nà bẹ́ẹ̀ ṣe fẹ́ kó kíláàsì tó àwọn nǹkan tá à ń sọ yìí lẹ máa fi rà á àwọn gbọ́yé wọ́n dẹ̀ fi ń rà á so wọ́n ní kóbìnrin múra fún ọkọ gbogbo nǹkan tá a bá ń pè ní ìwọ̀kuwọ̀ ìwọ̀kuwọ̀ tá à ń sọ ìwọ̀kuwọ̀ fẹ́ni tó wọ́ wá síta là ń sọ but fún ọkọ ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ ìwọ̀kuwọ̀ o whatever it see. ọkùnrin yìí kẹ́mi ẹ̀ lè wà lára ìyàwó ẹ̀ ara dáadáa ni tó ojúṣe eleven alátẹ̀múnà ìdá wàhálà ní màlìhà. àfẹ́ títí tà tọ́lọ́run bá fi àdánwò kan ọkọ ẹ̀ nípa ìléṣe ojúṣe tóun wá ní ó da òun fẹ́ ṣe é àfẹ́ kó wá kó máa wá fi sọ̀rọ̀ sí ọkọ yìí torí pé nǹkan tó ń ṣe yẹn àwa gbọ́yé sí pé tó lọ́kọ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ ọlọ́run dẹ́kì wá ń lọ ó ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ìyá ayọ̀ lẹ́dí náà amẹnu látúbù tèlú fọ́dọ̀kọ́sìkún ná fọ́dọ̀kọ́sìkún bìlmẹ́ni wọ̀l àdà ẹ má fi ìrègùn ẹ má fi balada sọ́dọ̀kọ̀tẹ̀ bá ti ṣe jẹ́ lóòótọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe àwọn ọkùnrin atọ́ni sùúrù ni wọ́n ṣùgbọ́n tẹ̀yìn bá fẹ́ ṣe é tẹ́ ẹ̀ bá ti gbàgbé pé ọkùnrin kọ́ lẹ̀ ń ṣe fún ọlọ́run lẹ̀ ń ṣe fún ìjọ tó bá gbé ìjọkùnrin dé ẹ máwọn ajẹ́kójẹ́ ní tọ́lọ́wọ́ bá ti ń ba yín bíìrì ládẹ́ lẹ máa wá fi àìmọ́ṣe kékeré lẹ máa wá fi dáwó pẹ̀lú pé kẹ́ ẹ máa wá ran létí gbogbo dáadáa tẹ́ ẹ ti ṣe fún àfẹ́ bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run sọ́dọ́kọ̀ ni ẹni bá ṣe é kó ṣe ní ṣe ní tóun ṣe pamọ́ láàrin òun àtọ́lọ́wọ̀n ọba so ká máa wá kà pé mo ṣe báyìí mo ṣe báyìí tó bá ní mi ìwúlò fún ẹ ó dáa rántí mo ṣe báyìí mo ṣe báyìí láti oṣù báyìí tó ti fowó sí ẹnu lé mọ́ wàláhì nítọ́lọ́run sọ fún wa ní pé ẹ má bala dáadáa tẹ́ ẹ ti ṣe jẹ́ pẹ̀lú ìrègùn ó túmọ̀ sí pé ìrègùn máa ń jẹ́ ládàá ṣẹ́ ẹ̀rẹ́ ni ẹ̀yin á máa ṣí pé ti ṣe síwájú ọlọ́run tábàdẹ̀ débẹ̀ ẹ̀ nígbà kankan di ẹ̀ mọ́ ó dẹ̀ ní ṣé kí n sọ tálíkà fún yín ó ní tálíkà kọ́ lẹ́ni tí ò lówó lọ́wọ́ tálíkà lẹ́ni tó rò pé dáadáa òun ti pọ̀ wájú ọlọ́run á wá débẹ̀ kò ní bá nǹkan kan tó ó dọwọ́ nítorí tọ́lọ́run ọba náà. nọmba twelve ansarudọ biliyasir wọtakana abiyi wọlá tukalifu tó kọtọ kọtẹ. wọ́n ní nínú nǹkan tá a fẹ́ kóbìnrin rè òun náà ni pé kó jẹ́ kí nǹkan tọ́lọ́run ọba bá pèsè fún ọkọ bó ṣe lè wù kó kéré mọ́ tó jẹ́ pé òun náà ni ọkùnrin yìí lè rí lọ́nà halal kó jẹ́ kó tó òun kó gbà wípé ọlọ́run ọba ń dá wọn wò látara ètò ọ̀nà arzikì tó ń pèsè fáwọn ṣùgbọ́n lópin ìgbà sáríkì bá ti ń jẹ́ halal ká máa rántí pé táwọn kan ṣe jù wá lọ làwọn kan ò tó wa so ká adjust sí condition tọ́lọ́wọ́n bá bá kọ mọ́ àwọn ọkọ wa nígbà tí kì í bá ti ṣe kó yọ̀ lẹ torí ńgbà míì àwọn ọmú tẹ́yìn sọ pé ẹdẹ́lé wọn ẹ̀rí pé mílẹ̀ kan ni wọ́n ń parí odidi tán màálù àwọn tẹ́yìn sọ yìí irú tọ́kọ̀ ẹ̀ fi ń mówó wálé ẹ̀yin ò mọ́ gbogbo brọ́dà ló ní irungbọ̀n lóòótọ́ but kì í ṣe gbogbo àlà ń ṣọ́ ààlà ọlọ́run ọba bó ṣe ẹ̀ka ṣọ lẹ́nu iṣẹ́ mo fi ọlọ́run ọba búra ẹ lè wo pé dìgírì lóní lọ́wọ́ dìgírì ẹlòmínà lọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣé sálárì tẹ́lẹ̀ yìí ń gbà lélẹ́yìn ń gbà tó bá tẹ̀ jọ́fíìsì kan náà ni wọ́n ti ń ṣiṣẹ́ ọgbọ́n tí kálukú ń dá sí àárín òun ọba ni mo ọmọ ìyá wa kan ṣe hajj wàláhi wọ́rọ́ bíi nígbà tí gbogbo wa múra àti máa bọ̀ ńlé ó wá pè mí sẹ́gbẹ̀ẹ́ ó nínú òun mo ní kí ló dé ó ní òun ń wo pé pẹ̀lú gbogbo wa àti over the past three four weeks inú òun ń dùn bí ìgbà tá a bá ní wọ́n ti fóun ni ó ní nínú tí wọ́n ń ṣe fún wa wọ́n ṣe ẹ ṣọ́ra fáwọn nǹkan tó máa ba hajj yìí jẹ́ o ó lẹ́gbẹ̀ẹ́ òun kan làgàrà lọ sí ọ́fíìsì òun ni torí pé lọ́fíìsì accountant ni accountant tó sì jẹ́ àwọn ọ̀gá ẹ̀ trust ẹ̀ pé gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú owó ọwọ́ àfa ni wọ́n ń tọ́jú ẹ̀ sí wọ́n wá fẹ́ ṣàṣe má ṣe of course permission àfa náà ni èyí tí wọ́n fẹ́ pín ọwọ́ àfa náà ti máa gbà á nǹkan tó máa kọ bá àwọn ọmọ ṣe pín sí pé ó yàtọ̀ fún nǹkan tí wọ́n lò ó fún ọ̀tọ̀ ni tí gọ́ọ̀mẹ̀ ní kọ́ lògún àfáàlà accountant wọ́n gbà lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ tó sọ pé ò gbà gẹ̀ ni wọ́n jẹ́ òun ló mọ nǹkan tó máa kọ tó máa kọ́ bá wọn ó gbogbo eléyìí lòun rò yóò ṣe ti sílẹ̀ ni iṣẹ́ òun wá so irú èrò yìí ó kún ojú yìí táwọn náà ni pé kó gbìyànjú láti má yẹn ẹni tó sọ nìyẹn náà àìmọye ni tó jẹ́ pé ibi tí wọ́n pin sí irú àwọn owó bẹ́ẹ̀ yẹn lọ̀pọ̀lọpọ̀ wọ́n fi ń ra mọ́tò ni wọ́n fi ń ṣara lóde kí ń mú kan wá worú ẹni yìí sì kó máa wá bá ọkọ ti ẹ̀já pé dìgírì tó ní lòun náà ní gọ́ọ̀mẹ̀ntì ọ̀fíìsì tó ti ń ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ọ̀fíìsì tó náà ti ń ṣiṣẹ́ kí ló dé àfa àtẹ̀yìn yahun tó yìí so wọ́n bẹ̀ yín pé ẹ dákun ẹ àjọs sí lẹ́vùlù nǹkan tí ọkọ bá mú wálé tó bá jẹ́ halal ẹ kàn máa rántí nǹkan kan wípé transit camp níbi ìjẹ́pá wa ó wù wá kára jẹ̀ wá fọlọ́hún bá ní kára jíjẹ̀ yẹn ó gbọ̀nà halal wa ṣùgbọ́n tó bá jẹ́ pọ́nà haram ló kù tí a fi wá ká jẹ́ káwọn ọkọ̀ tó fi àmọ̀ sí rárá afẹ́lẹ́ áhírà láti láfẹ́ ṣe súnà àwa nítorí ipa afẹ́ gbádùn ayé ká wá rìn nírìn sí áhírà yẹn sì ní dùn mọ́ wa ẹ dákun tó lọ lọ́hùn ká mú sòrò. nọmba thirteen wọ́n ní aya ó tiẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ tá à ń sọ yìí nínú túrọ́tùlà àtọ́lá uh, ìgbà tọ́lá ń pa àwọn ọkùnrin láṣẹ bí wọ́n ti fẹ́ kí wọ́n náwó fún yín ó ní lè yóò ń fi kúrú sáàtì mi sáàtì yìí wọ́n máa ń kúndìrà alẹ́ ìrírí kúhú pẹ̀lú yóò ń fi ní ma àtàwùlà. àwọn tọ́lá ń bá kẹ́nu àwọn brothers a fẹ́ kí wọ́n náwó fáwọn ìyàwó wọn nínú tọ́lá ọba ṣe ní halal brother ò gbọ́dọ̀ sọ yí pé well òun tóun gba two point something million ẹ eh, after all nílé àwọn kan five hundred naira péré ni wọ́n fi ń pèsè so táwọn ìyàwó tòun náà bá béèrè déédéé five hundred naira ni òun máa fi lé wọn lọ́wọ́ rárá lèyún sèpin sàǹtì ẹni tọ́lọ́run bá fara dẹ̀ kó jẹ́ káwọn ará ilé ẹ̀ fara dẹ̀ wọn nǹkan tá a fẹ́ nìyẹn kó má wò umu ni wọ́n gán bọ́ọ̀sì tíyàwó tòun bá ń béèrè pé kán ra tó bá jẹ́ pé means ẹ̀ wà ká provide ẹ̀ fún wọn ọlọ́run ní ká ṣe bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n ẹni tó wọn ọlọ́run bá wá ṣe àrùsìkì ẹ̀ níwọ̀nba nínú ìwọ̀nba tó ní ẹ̀ náà ni kó ti ná inú ìwọ̀nba ẹ̀ náà ni káwa náà ti máa bá wọn yí ká mọ condition yẹn fún wọn náà. Allah tó fa àlàmáyò òmìnir wọ́n yóò dìbò hó wọ́n ló dọwọ́ yín àwọn kan wà tó yẹ kẹ́ ẹ máa bá jowú ẹ̀dẹ̀ kí n bá wọn jowú àwọn táyé lẹ máa ń bá jowú ẹ máa wá gbọ́. ànábì ni ẹ ṣọ́ra fún nǹkan tí a máa bí àwọn ọkọ̀ yín nínú. ó nítorí pé kò sígbà kan kíyàwó ọkùnrin kan láyé yìí tó jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo tí ń bá ń tí ń wá ìbínú ẹ̀ tó ń ṣe nǹkan tó máa bí inú ó ní arábìnrin kan wà tí ó máa sọ fún pé hmm, subhanallah látò òzì ọlọ́run bá mi bínú sí bó ṣe ń mú ọkọ ẹ̀ bínú yìí torí pé kí ni ó ní á ní látòzí yìí má bì nínú má fi tí ò tọ́ kàn án fa iná máa hùwà dàkílù ìdàkí wọ́pọ̀ lónìí àwa tá a ní à ń retí ẹ̀ lọ́hùn ó ní kan nú àwọn obìnrin tọ́lọ́wọ́n bá dá fún ọkùnrin kọ̀ọ̀kan láti jẹ́ náà á máa sọrú eléyìí pé ìwọ ọlọ́run ẹlẹ́hàá ẹ̀ tún ti ń mú bínú o ó tún ti ń bà á nú jẹ́ ìwọ ọlọ́run bá wa bínú sí ẹlẹ́hàá yìí a máa wá sọ pé ẹlẹ́hàá ṣe mú sùúrù ìwọ kọ́ ló ní ó kàn yà sọ́dọ̀ ẹ̀ ni tó túmọ̀ sí pé ó dá wọn lójú wípé àlùjẹ́nà táwọn wà àwọn ń retí bírọ́dà ẹ̀yin ló kù kẹ́yìn ṣiṣẹ́ pé kẹ́ ẹ jọ ní làlùjẹ́nà ẹ̀yin tí kì í ṣe tiyín kò tí ì sátìn fún tiyín ni but ó sátìn pé tòun ni ló ṣe ń sọ pé kí làbọ̀rọ̀ máa bá mi pòórú ẹ̀ kì í ṣe tiẹ̀ mú sùúrù but àwa ń bẹ ọlọ́run ọba yìí pé táwa náà bá dọ̀hùn káwa náà wà nù ẹni tó láṣẹ lórí ẹ̀ bóun ṣe láṣẹ lórí ẹ̀ ohun tá a máa fi láṣẹ lórí ẹ̀ náà ni pé kárọ̀ fọlọ́run ọba wàláhì so ní máa wá ìbínú wọn níwàá pé kí ló lè ṣe itú wo ló lè pa a fi ń mú ọ̀rọ̀ ara wa difficult ìfẹ́ni tó bá yé la ṣe ń sọ yí pé ẹni tí ò bá fi àníyàn ìbádà handle marriage ẹ̀ wàláhì kò sí bó ṣe fẹ́ pass. kò sí bó ṣe fẹ́ pass. number fourteen àǹtẹ́sìnà muhammadata wà àlìdéhì wà àkọ́ọ̀rìbì. afẹ́kọ́bìnrin re kó ṣe dáadáa fáwọn ẹbí ọkọ ẹ̀. now nílẹ̀ wa ń bí àwọn ẹbí ọkọ ò máa la wọn o bẹ́ẹ̀ ni ń bọ̀ wá kà á a máa débẹ̀ lágbọ́rọ̀ lọ́hùn ẹbí ọkọ ní boundary. ó láwọn nǹkan kan tó jẹ́tọ̀ yín tí ò yẹ kí ọkọ bá yín ná ọkùnrin rẹ tó bá kéwú tó máa là òun ló máa jẹ́ kí fámílì ẹ̀ mọ̀ pé a èyí tẹ́ ní kí àwọn òun ṣe yìí ẹ dákun ẹ̀ yọ̀ǹda ẹ̀ fún àwọn nǹkan míì tí wọ́n á béèrè àwọn ọkọ yín lè ẹ̀kan bá yín ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wọn ṣùgbọ́n nù nǹkan tá a fẹ́ pé kí ọ̀pọ̀lọpọ̀ akákọ́kọ́ lórí wípé ọkọ ọ̀tá ni wọ́n wọ́n gbé tẹ́lòmíì wá láti ilé wọn ni wọ́n gbé tìlẹ́yìn wá láti ilé wọn ni pé kò sí bó ṣe lè ṣe tó o ò lè dá ń fámílì ọkọ kí dẹ̀ ní reason torí pé mọ́mì náà ò dá ń fámílì ọkọ ní fámílì dájú ẹ̀ so wọ́n ti gbé sí wa lẹ́yìn pé kò sí bó ṣe lè ṣe tó fámílì ọkọ ò lè ẹ̀ bà láìkẹ́ ìwọ náà má ti ẹ̀rí ti fún wọn láìkẹ́ wọ́n tó bá gbérú àdìsọ́kàn yẹn wá sílé ọkọ kì í ṣèpè kò lè rí ọ̀nà àwọn fámílì ọkọ ṣùgbọ́n káwa try pé bó ṣe lè wù káàárín fámìlì dádì wa àti àwa orí àwa ń lọ nílọ pé ohun tí mọ́mí ò mọ̀ àwa mọ̀ ẹ̀sìn ọlọ́run ọba afẹ́sìn lọ́run lára ọkọ afẹ́sìn lọ́run lára fámìlì ẹ̀ ẹni máa ṣe léyìí á ní àtẹ̀mọ́ra tó pọ̀ torí pé kí ni bẹ́sìn ò ṣe yáwọn pẹ́rẹ́ǹtì tiwa ẹ̀sìn ò yáwọn pẹ́rẹ́ǹtì brọ́dà náà àwọn náà ti ní oríṣiríṣi èrò jẹ́lọ́sì wà ń bẹ̀ láàyè ọ̀tọ̀ torí pé ohun tí wọn ṣe fáwọn ọmọ wọn fẹ́ máa ṣe fúyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni mọ́mì mi ìfẹ́ kó máa dà mi ìfẹ́ kó máa dààmú kó máa fi bọ́kẹ́ẹ̀tì pọn mi àdúgbò kiri omi agboolé nìkan kan omi gbogbo street ìyá wa pọn gbà tó ṣẹ̀ wọlé ọkọ ni lápọn títí ọkọ ẹ̀ wọ́n á sọ ti ilé ọ̀kan fún un pé àwọn rí ilé ìkópọnmi fún wọn tó bá ń ṣènáwó ó lè tó po ọ̀nà mẹ́wàá tó máa lọ fi báàfù lómi wá gbogbo ìyẹn ẹ̀yin ò gbótùrú ẹ̀ so ìyá tí kìí ṣe kó gbẹ́sìn yìí ọ̀rẹ́dì ó ti wò fún wọn tí ń kẹ yín lákẹ́bàjẹ́ wọ́n tún wá ní kẹ́yìn jókòó sílé àwọn ìyá yìí ń kiri ọjà ni èyí tó pọ̀ nú owó tí wọ́n ń pa orí àwọn ọmọ yìí náà nọ́lé àwọn ọkọ̀ tí ní kẹ́yìn jókòó sílé twenty four hours ni tẹ bá fẹ́ ra pátá ẹ fẹ́ tẹ́wọ́ gbà ẹ fẹ́ ra magi ẹ fẹ́ tẹ́ àwọn ìyá yìí ń wò wípé àkí ah, ah, ló dé àwọn ọmọ àwọn òní lákòjọ so they have enough reasons to be envious àwọn reasons yẹn reasons tí ò bá ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá mu ni ọkùnrin ló máa wá ṣàlàyé fún wọn pé mọ́mì wàláì kódà owó magi kan ntí ò magi kan tó bá tẹ́wọ́ gbà ẹ̀ tó ẹ̀ tẹ́wọ́ gbà tí ò bá sí àwa la máa ṣàlàyé pé kò tíì sì ṣùgbọ́n nítorí àwọn ọba sọ pé dójúṣe ta ń láti gbọ́ lórí wọn lélẹ́yìí tó nǹkan tí mò ń sọ rèé àwọn ní enough reasons láti fẹ́ nv yín àwọn ọkọ wa ni ó wàá ṣàlàyé fún wọn pé ààlà rèé nǹkan báyìí tẹ́ ẹ fẹ́ káwọn ìyàwó wa ṣe kò bá ṣẹ̀rí ọlọ́run ọba mu ṣùgbọ́n káwa wà ever ready láti expand igbá àyà fún wọn pé àìmọ́ ṣe wọn yẹn ká ti àgbọ́yé ẹ̀sìn ká ti pàdé ẹ̀ àtàwọn òbí ẹ̀ àtàwọn relations ẹ̀ wọ́n lè fẹ́ máa bèrè nǹkan kan níbèrè pé àá ṣe báwọn làwọn lọ́mọ àwọn tíṣẹ̀ríà ò yọ̀ǹda fún wọn ẹ jẹ́ kí ọkọ yín máa dá wọn lóhùn lórí àwọn nǹkan wọ̀nyẹn la ṣe ní ẹni tó bá lọ́kọ tọkọ ẹ̀ ò bá mọ kéwú tí wọ́n gbà níyànjú kó máa jókòó táwọn àfa ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ojúṣe tó yẹ kó máa ṣe láàrin òun àti fámílì ẹ̀ a máa gbọ́ yé látara kó ń jókòó táwọn àfa téèyàn bá mọ kéwú tó wá lọ fẹ́ ọkùnrin tí ò mọ kéwú tí kì í jókòó táwọn àfa àwọn aspect yìí ó máa ṣòro fún láti ṣe púpọ̀ tó ti yé tó a fẹ́ kóbìnrin jẹ́ ìkúnlọ́wọ́ dáadáa láti to ọkọ ẹ̀ pọ̀ mọ́ ẹbí ọkọ ẹ má jẹ́ obìnrin tí a máa lé ọkọ lára fámílì pé èyàn ò ń wà láàrin fámìlì kó soríire èyàn ń kó fámìlì mọ́ra kí nǹkan ẹ̀ ó kún kí nǹkan ẹ̀ ó ní kó lálùbáríkà opposite yẹn lẹ̀sìn ọlọ́run ọba sọ lẹ́bi yẹn ẹni tó bá fẹ́ kọ́lọ́run ọba ó sọ adéjì tí òun dé púpọ̀ ó ní kó máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí ẹ̀ tó kẹ́yìn jẹ́ ní tí a máa rán létí pé wọ́n ní ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí ni ká so òun àti fámìlì ẹ̀ pọ̀ ara nǹkan tá a fẹ́ kóbìnrin mùsùlùmí ṣe lélẹ́yìí wọ́n wá ní أن تحرص number 15 أن تحرص على الحياة معه ولا تطلب الطلاق لغير سبب شرعي kóbìnrin jẹ́ni tó ń sojú kòkòrò wípé ọkọ tóun fẹ́ yìí òun fẹ́ wà nílé ẹ̀ kíkú á ti yà wọ́n ni. àfẹ́ kóbìnrin mùsùlùmí máa jẹ́ni tó ń ka ọjọ́ wípé nǹkan báyìí ni mo fẹ́ achieve nílé ẹ̀ kí n bá ti achieve ẹ̀ ṣùgbọ́n mo bá dùn mí lọ nìyẹn wọ́n lè train wípé àwọn obìnrin kan ń plan bẹ́ẹ̀ àwọn tí máa fẹ́ olówó nítorí owó ẹ̀ níjọ́ tí mo gbọ́ àlàyé yìí èmi gan lanu obìnrin dẹ̀ ló ń ṣàlàyé yìí fún mi ó ní láyé ìgbà kan obìnrin máa ń ní lẹ́mìí pé tóun bá fẹ́ ọkọ kan tó bá jẹ́ tálíkà náà ló máa fi gbogbo ìgbé asé ìgbésí ayé ẹ̀ jẹ́ orí búbò nìyẹn tó tó bá bímọ kan síbí tó bí kan síbí tó bí kan síbòmíì kò ṣeé ṣe kẹ́nìkan náà mẹ́tẹ̀ẹ̀ta má lò ó lọ́wọ́ sọ ibikíbi tọ́lọ́n bá ti ní kówó wà ó so oríire láti bẹ̀ àwa ò gbọ́dọ̀ plan life tiwa bẹ́ẹ̀ ẹnìkan tá a bá fẹ́ fẹ́ ká nífẹ̀ẹ́ pé ẹni yìí la máa bá lo tó ní wa ni wọ́n ṣe ní káwó dáadáa kó sì má jẹ́ pé tọ́rọ́ kọ́bọ̀ tó kú lọ́wọ́ jẹ́ pé atẹ́gùn lè fẹ́ dànù at any time kárí pé ẹ̀sìn ẹ̀ yanjú ìwà ẹ̀ dáa kódà ọba ọlọ́run lè wá fi kún ká má plan pé a temporarily fúngbà díẹ̀ tí ò bá pè wa a tún fẹ́ fò lọ síbòmí. ká má wàá tọrọ tọ̀láàpù tí kì í bá ṣe pé nǹkan tó sún wa débi tọ̀láàpù yẹn á ohun tí ò ṣe kò ṣe é dọ́gbọ́n sí ni torí pé nígbà táwọn ẹbí ń ròyìn àwọn obìnrin tó máa ń bèrè tọ̀láàpù ó ní gbogbo obìnrin tó bá ń sọ pé kọ́kọ́ òun fún un sílẹ̀ mìíràn fẹ́ẹ́rì máa tí kì í dẹ́ ṣe pé ohun tó sún sílẹ̀ á ohun tí ò ní ọgbọ́n tí èèyàn dá sí ni ó ní fahara munaleha ra ihatu jẹ́nà ọlọ́run bá ṣe àlùjẹ́nà léèwọ̀ fún obìnrin bẹ́ẹ̀ tóbìnrin bá tọrọ kọkùnrin tún sílẹ̀ látara nǹkan tí ò tó ìdí ó lọ́lọ́run bá ṣe àlùjẹ́nà léèwọ̀ fún. nọmba sixteen antakuda alehi idamat arba'ata ashfurin wa ashura eléyìí ni the last one tó jẹ́ ojúṣe obìnrin sí ọkọ a máa wá bọ́ síbi ojúṣe ọkọ sí obìnrin wọ́n ní last one ni pé wọ́n bá jáde láyé àtúnjẹ ní ojúṣe kan ojúṣe yẹn ni pé ká ṣe kí ni o ká ṣopó opó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá nínú opó yẹn kí ni ká ṣe kí ni ká má ṣe àti ìyẹ́wò rí tá a bá parí ọ̀rọ̀ marriage ó ṣeé ṣe ká tún gbàgbẹ́ kọjá lẹ́ẹ̀kan sí i oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yẹn obìnrin yẹn ò gbọ́dọ̀ lọ́kọ míì kódà gan kò gbọdọ̀ gba proposal á fìdí mọ́nú ilé láti banújẹ́ lórí ọkùnrin yẹn náà ṣùgbọ́n bíbanújẹ́ yẹn àní mu tayọ bí sẹ̀rí ọlọ́run ṣe ní ká ṣe é kò mí ìpè ká má wẹ̀ kò mí ìpè ká má wọṣọ ká máa wọṣọ àwọn aṣọ tó ń pèèyàn sára nìkan là ní í wọ̀ tóṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá rẹ̀ fi máa pé ìṣáàlá ọ̀tàhálà tá a bá dé abala kí ni wọ́n ní ká ṣe nínú ìgbà báwo la ṣe máa ṣe a máa fọ̀ sí ọwẹ́ tó ojúṣe tí a jẹ ọkùnrin gbẹ̀yìn òun náà nìyẹn. wọ́n wá ní ohun tó wá kù sí òun náà ni òkú òzòzòjá alàzòjìhà àwọn ẹ̀tọ́ tẹ̀yìn ní lórí àwọn ọkọ̀ yìí. wọ́n wá ní a pín àwọn ẹ̀tọ́ yìí sí ìpín méjì àwọn kan ẹ̀tọ́ tí ó ní ṣe pẹ̀lú owó ni owó lọkùnrin fi ń gbọ́ àwọn kan dẹ̀wà ẹ̀tọ́ tí ò ní ṣe pẹ̀lú owó ni owó kọ́nà máa fi gbọ́ àkọ́kọ́ ń tẹ́ jẹ́ ọkùnrin òun ni hukmul ishra máa zọ òjà kí ìbágbépọ̀ ọkùnrin pẹ̀lú ìyàwó ẹ̀ kó wà cheerful kọkùnrin má jẹni tí a máa rojú má gbárí all the time tíyàwó ẹ ò ní rẹrin lenoir. O ó pàtàkì tẹ́rí pọ́ìntì yìí ó pàtàkì síbi pé òun ló máa decide whether a marriage is happy or unhappy. yàtọ̀ sí pé wọ́n rówó náà wọ́n rówó náà obìnrin máa ń wà nílé olówó sáàdẹ̀ máa sunkún. ẹni tí ò ni tí ò rólówó bíi tiẹ̀ ni a máa mọ́tò náà fi ń ra foodstuff wá sínú freezer fún kí ló tún ń béèrè á lóun miss companionship torí ọkọ ò ráyè pé kó jókòó ìṣẹ́jú márùn-ún kankan jọ jíìsì pẹ̀lú ẹ̀ tó bá tiẹ̀ wà ráǹdì gan time tó ti wà pẹ̀lú ẹ̀ àwọn nǹkan tí ò tẹ́ lọ́rùn tí ò tẹ́ lọ́rùn ló ń pàkíyèsí sí eléyìí ṣe rí báyìí kò ṣe ṣe léyìí kò sígbà kan tóbìnrin yìí ti ń fi free pẹ̀lọ́kọ ẹ̀ pé kán jọ ṣàwàdà pé wọ́n jọ ń wo nǹkan kan lórí tẹ́lì ni kọjọ ṣàwàdà kò sí opportunity ru eléyìí so marriage yẹn ó rí dis obìnrin sí pé ó ní ìdí nǹkan kan tá a bá ti rà á fún un kí ló tún béèrè mọ́ kò sí nǹkan kan wọ́n wá ní hosnul ishra ká fi dáadáa bá obìnrin lò pọ̀ ó yí obìnrin ju gbogbo nǹkan táwọn ọkùnrin máa ń rò pé táwọn bá ti provide ọkùnrin ò ti ní request mi mọ́ lọ. adẹ̀fún ilé example irú ẹ̀ pé téèyàn bá wo age difference wà láàrin rasulillah sallallahu alayhi wa sallam àti aisha èèyàn á wọ́ndà pé báwo ni aisha ṣe fẹ́ rí happiness lábẹ́ ọkùnrin tí age gap wà láàrin wọn tó yìí ṣùgbọ́n kẹ́lẹ́ mọ̀ yìí pé òjíṣẹ́ ńlá dá nǹkan tẹ́yìn ò dámọ̀ ó bi aisha léèrè wọ́n ní aisha ń ròyìn arábìnrin kan wọ́n ń pè zara ti gbọ́ umu ó lóun wà lágbo ibi tí àwọn obìnrin ele ròyìn ọkọ ẹ̀ pé a òun ò rò pọ́pọ́ ọkùnrin kan ti da tọkọ tòun tòun ròyìn nígbà tí muzara máa sọ aisha ni òun ò rò kó tiẹ̀ tún fi àǹfààní fún obìnrin kan láti rọ́pò ìròyìn gbogbo dáadáa kí wọn máa ń yìmájì pé kọkùnrin ní pátá ni muzara fi ròyìn ọkọ sọ tán ẹmọ aisha ṣé mi jọ àbúzára hàn kóbìnrin máa ròyìn ọkọ ẹ̀ pé àbú ìtò náì ever cheerful tó bá dé báyìí á bá mi ṣeré á bá ọmọ ṣeré tójú àbú bá fi máa kóró á ní bó ṣe rí ara dáadáa ni ó rówó náà kò rówó náà kò ní í ṣe pẹ̀lú eléyìí sọkọkùnrin wà cheerful kó lè pàyàwó ẹ̀ lẹ́rìn company free ní company ẹ̀ nǹkan tó ṣe pàtàkì gan ni tó ń gbà tí ẹnìkan wá ń ròyìn ọkọ ẹ̀ bẹ́ẹ̀ aisha wá píìkì yẹn ó wá ń sọ fún òjíṣẹ́ ńlá pé zara ọkọ ẹ e o sẹ́mọ̀ as a human being a pé ah aisha fi ń ròyìn zara pé ó ròyìn ọkọ ẹ báyìí bóyá òun náà máa wíṣì pé kọ́kọ́ ri náà rí báyìí ànábì wa aisha sẹ́mi náà da tó abuzara aisha wa ni bal anta khayrun abi zara ya fi ó kì í ṣe ẹgbẹ́ despite the age gap a ti kà á ibi tí abubakar ti ń wá sílé òjíṣẹ́ ńlá tó ń ṣe mọ̀ pé ànábì lè múra ẹ̀ wálẹ̀ tó yìí fún ọmọ kékeré yìí ó ń fi ń kọ́ wa nìyẹn wípé kì í ṣe ara ìròyìn mùsùlùmí gidi kó jẹ́ pé tó bá ti ń wọlé bọ̀ ẹlẹ́hà ń wábi sáré gbà àwọn ọmọ wábi tí wọ́n forí pamọ́ sí pé àbújídé kì í ṣe dáadáa afẹ́ká wà chẹ́fù ẹni tó wà chẹ́fù ni discipline ẹ lè make meaning. òun ló lè korò ojú kó nítumọ̀ tó bá jẹ́ pé tẹ́lẹ̀ náà ń jọ náà bákan náà ni ìjọ tó bá lòun banújẹ́ òun ni kó dirẹ̀ mú so fẹ́ kó jẹ́ pé relationship wà láàrin ọkùnrin àti obìnrin one of ever cheerful faith ni pé kó máa wà cheerful sáwọn ẹ̀ all the ẹ bá wọn gbégbé àlàáfíà kínú wọn dùn sí yín tó ti yé náà wọn ní òjíṣẹ́ ọlọ́run wọn gbọ́rọ̀ yìí ló ṣe sọ fún wa wípé èyí tó dáa jù nínú àwọn ọkùnrin òun náà nìyí tó bá dáa sáwọn ará ilé ẹ̀jẹ̀ tó bá jẹ́ pé ibi táwọn ọkùnrin ti máa ń campaign pé kí wọ́n yan àwọn topic wọ́n fi ṣe criterion ni pé ẹni tá a máa yan topic wọ́n fẹ́ kíyàwó ẹ̀ lè sọ dáadáa nípa ẹ̀ táwọn obìnrin ò bá dẹ̀ ní ṣàbòsí wọ̀lá èyí tó pọ̀ nínú àwọn ọkùnrin tó ń kàn sí wọn á torí iná ti dé. Okay. lẹ́tì Yeah. sílẹ̀ ní sá. ẹjọ́ mò ń bọ̀. ẹ máa wọ́ zip gbogbo ara ló fi sílẹ̀ ní sí gbogbo kíní bàbá àbúrò ìfipọ̀.

wọn sọlọ sọlọ́lá sọlọ, ó yí o wípé ọpọlọpọ ọkùnrin máa ń da síta wọn kì í da sílé. tọ́ba tó mọ kí ni pàtẹ́sì ọkùnrin tó máa ń yọ tí wọ́n bá yìí bá ìtàwọn ọkùnrin ní ìtàbí ìròyìn tẹlifíṣàn ṣe máa interact pẹ̀lú àwọn tó ń tọ́jú wọn. bá tọ́jú wọn lágbo gbogbo wà ẹ̀rọ ṣe máa ń bá àwọn ọmọdé lò. àwọn people admire me pé ah mo wish kí ló ń jọ́kọ̀ mi. Bàbá ẹ bá gbé ní ẹ̀. Bàbá rí bó ṣe ń gbéyàwó ẹ̀ lóhùn tí àwọn bá ń bá sọ̀rọ̀. Bàbá bó ṣe ń bá ẹni tó complete opposite ẹ̀ ń tẹ̀rí lórí tẹlifíṣàn òun lọ tó wà ní. Ló ti pé in some western country. wọ́n ní pé ọ̀gá jáde wá síta. Bàbá lòun campaign for provision tí ò bá rí support ìyàwó ẹ̀ kò láti òkòwò in fact wọ́n rántí dáadáa láyé ogun clinton ìyàwó ẹ̀ fẹ́ gbàlagbè fún wọn and this is why ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó bá ń rọ̀ sí public office wọ́n kọ́kọ́ wá support ìyàwó kí ìyàwó ẹ̀ jáde wá testify claim is a good man at home tí ò bá da ń lé wọn rò pé kò lè ṣe àkóso àwùjọ àwọn kò lè ṣe wọ́n láàyè àwa lálẹ́ kọ́ yẹn. Annabi ni khairukum khairukum li ahli. The best of you is the best of you to his family. Ọkùnrin tó wá sórí tẹ́lẹ̀ kò sọ yí ká yẹ tí ó kó pẹ̀lú mi. Kí àwọn ẹ̀ tó twenty four hours ọba jẹ́ kó bọ́ ṣe wú ìlà gbọ́dọ̀mù ẹ̀yẹ. Ó ń ṣòpọ̀ generous. Wọ́n bá ti ọ̀gbìn kan bí kan ṣe lọ́ńtì ìgbà tó mi ìyàwó bíi sílẹ̀ bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n àpò fún ọ̀gá lọ́wọ́ ọlọ́pàá wà ń bí o ọjọ́ kan tó dá sí tẹ́ ẹ kúrò tó lawọ́ ẹ̀tẹ̀ náà tó tó ìdílé wá sọ fún yín bó ṣe máa ń fún yín làwọn fún wọn. tó ànábì tó kọjá tó gbogbo padà tọkùnrin bá ní lóbìnrin ẹ̀ ní kókó tó dé ìrùsí pé a àbúrò yín sòrò kí yín sòrò púpọ̀ wọ̀láì. tó ń kọ́ bá ti lè ṣe táàbù tí wàá sọ pé òun bú yàn wọ̀láì wọn ti kọjá àyè wọn ṣùgbọ́n opposite ni ìtọ́ta máa ń rí lára àwọn ọkùnrin. so àkọ́kọ́ nǹkan tó dé ojúṣe òun náà ni pé afẹ́kọ́kùnrin jẹ́ ní tó fi pé wọ́n ti kọ́ sókèrè wọ́n á jẹ́ kọ́kọ́ obìnrin ó kalẹ̀ sí òun kó fún free in his presence àkọ́kọ́ ojúṣe nìyẹn. ìkejì àmì mẹ́tọ̀kọ̀ tí gbogbo kàákà jíjẹ nínú wọ́n ti wà aṣọ tó kùnrin máa wọ̀ wọ́n ṣùkà ilé kòkòrò máa gbé kámbọ̀ wá rí details àwọn kan wọ̀nyí. torí gbígbọ́ bùkátà yìí ó ní ìdàlàyé púpọ̀. báwo ni kò ṣe gbọ́ tó báwo ni kò ṣe gbọ́ mọ́. wọ́n ní ọmọ mẹ́tọ́kọ̀ wọ́n ní sọ orí nǹkan tá à ń pè mẹ́tọ́kọ̀ bùkátà gbogbo. والمراد بها ما ينفقه الزوج على زوجته وأولاده. wọ́n ní nǹkan àgbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni owó tọkùnrin máa ná lórí ìyàwó ẹ̀ àti lórí àwọn ọmọ ẹ̀ nípa jíjẹ mímu àti ilé tó máa tí wọ́n máa gbé ojúṣe ọkùnrin ni àwọn nǹkan míì tó jọ mọ́ bẹ́ẹ̀. mímọ wa náwó fúnyàwó wọn ní ọ̀run yòó ni kìtìkà wọ̀sùnà kí ọlọ́run bá sọ sínú òjíṣẹ́ ńlá sọ àfẹnukò àwọn àáfàá wà lórí ẹ̀ òun náà ló kò bá làákà èmi jù. ọkùnrin mùsùlùmí kìí bá obìnrin sí bùkátà tó jẹ́ kí máa ṣe léyìí kí wọ́n máa ṣe àti tóbìnrin bá voluntarily sọ pé òun fẹ́ bá sí i. ọkùnrin mùsùlùmí ò ní ti kí lóbìnrin òun fẹ́ mú wálé páàlì ìgbésí ayé òun àtàwọn ọmọ ẹ̀ rárá kò sí lóògùn islam tí ò bá sí lóògùn islam ó bẹ̀ yín torí pé báyìí ṣe jẹ́ ìyàwó fáwọn kan lẹ́yìn náà máa jìyà fáwọn kan. a rí i pé àwọn ìyá wa ìbú standard ni wọ́n máa ń lò. tọ́mọ tí wọ́n bá jọ́kọ wọ́n á ní èyí tó kòkó ló tí wọ́n tó bóra máa gbé àbí tó bá rí ẹ bóra pátá àbí tó bá rí ẹ ijó ìlọpọ̀ lápẹ̀jọ torí táwọn ìyá ọkọ ni wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀. ibi tí ọmọ tí wọ́n ti lọ́kọ wọ́n tó kó gbogbo ẹ̀ lágbèéká double standard yìí táwọn bá lò ó ó súnmọ́ kí wọ́n láti oríṣi pé pé sí òye wọn. àwa ní fún títọ́ káwọn táwa ń jókòó tá à ń gbọ́ kọ́lọ̀ lọ́rùn kọ́lọ̀ rọ̀ṣúlù náà làwa náà máa wá lo double standard yìí. àwọn ọlọ́wọ́ kan ṣe yìí tọ́mọ ọlọ́gbọ́dọ̀ kọ́lùmọ́nì wọn fẹ́ fẹ́yàwó kejì wọ́n yọ ní fún wọn ní bẹ́ẹ̀ ni wọ́n ní káwọn lọ títí bẹ́ẹ̀. ṣùgbọ́n tọ́mọ ọlọ́gbọ́dọ̀ kọ́kọ́ ní àdúmọ̀ tó yìí wọ́n kú ìdáni pé ibi ló ń gbọ́dọ̀ àwọn onígbà. bí máa fi double standard lò iṣẹ́ àwọn tí ò gbẹ́sì rí ni àwọn tọ́ka wà wo nǹkan tí ọlọ́run sọ lọ́wọ́ ìta lẹ́bi sọ káwọ́ kan bíi pé àkọ̀rí ẹ̀sìn ní kó ṣe báyìí kódà tí òkú kan wà lọ́rùn amúfin kiri ní abẹ́dé. standard táwa fi wọ́n òun náà ní ká ti gbà á. so kọ́kùnrin fẹ́ gbọ́ gbogbo bùkátà tán wọ̀láì tó kọ́ tó gbígbó bùkátà ilé òní jẹ́ torí savings torí ìrìn sí i. àwọn máa ń wá ń fẹ́ kọ́ àwọn ọmọ ọlọ́kùnrin wípé ọkùnrin kì í gbàyà kojú díẹ̀ ìwọ náà máa tọ́jú àwọn nǹkan kan tí òun náà máa ti tọwọ́ ẹ̀dá fún mi. ìyẹn lèwọ́n náà fi rówó ralẹ̀ ló fi rówó kọ́lé. àwọn wá ní ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ ẹlẹ́hàá kọ́ ni wọ́n ní ká pera rẹ̀ ká fi kọ́lé ó kúkú fún ọ̀fọ́kùnrin ó bá gbogbo ìgbàgbọ́ ojúṣe ẹ̀ lórí ìyàwó àtọmọ tí ò bá tiẹ̀ wá ra stẹ́ẹ̀pù kan nínú ilẹ̀ tó ti jáde láyé kókó ra lẹ̀ gan lórí ẹ̀ máa wá ṣòro níwájú ọlọ́run látara tí kò ṣe ojúṣe sí wọn lọ. ìyẹn ní kọ́kọ́ owó níná wọ́n ní ó ṣe wá rí ìlú ẹ̀rí wà nínú quran ó wà nínú hadith ó ń bẹ̀rù sí pé afẹ́kọ̀kùnrin gbọ́ àwọn ojúṣe yìí máa ń rán létí ìta níbi fi tó fi jú rẹ̀. ó ń sọ ní hadith ó ní ìtàkùnlá àti nìfà pẹ̀lú ọkùnrin ọ̀páyà ọlọ́run lára àwọn ìyàwó yín. fa iná wọn na àwa àrùn àrùn dàkùn ọ̀kọ́ntùmọ̀ wọn na bí àmàlẹ́tìlá. ọlọ́mọ wípé wọ́n dàbí ẹran ọ̀fun ọmọ ọrùn ọ̀ṣun òun ni ẹran téèyàn dè mọ́lẹ̀ téèyàn bá di ẹran mọ́lẹ̀ of course ojúṣe fẹ́ni tó dè mọ́lẹ̀ pé òun ló máa gbèrú wá bẹ́ni tó bá wà. obìnrin tó bá fẹ́ tá a ní kó jókòó sílé tó jókòó sílé a ti mọ̀ kíláàsì gbogbo tí ó ti gbogbo kàtẹ́ ọ̀rùn ọkùnrin ló wà. àmẹ́bí wa rán alẹ́ sí pé àmàánà ìjẹ́lẹ̀ gbọ́lọ́wọ́n ọba jẹ́ lọ́tọ́ ìjọ pé ẹ ṣe ojúṣe yìí wọ́n pa aláǹtí ìṣòro ìjọba nàbí kẹlẹ́mẹtìlá ọlọ́run ọba ṣe abẹ́ wọn lẹ́tọ̀ọ́ fún yín pẹ̀lú ìyọ̀ǹda ẹ̀mí wọ́n wá ní ẹ̀tọ́ lórí lórí ọ̀pọ̀ pé kí ẹ gbé bùkátà wọn kẹ ẹ sì dáṣọ̀bọ̀ wọn lọ́rùn. wọ́n ní lóun nìkan kọ́ nígbà tí sahadu kan muhammad kishori nígbà tí gbàlẹ́bì tóbi ìlú àrùsọ̀rọ̀ náà títí ẹ̀lẹ́kọ́ tó bèrè nílé ní ọkọ ẹ̀ ó ló ká mi lọ́rùn wípé ìjọ tọ́lá ń bá ti ní kó orí jẹ kó fóun náà jẹ ìjọ tọ́lá ń bá ti ní kó ráṣọ wọ̀ dáṣọ bẹ̀rù náà lọ́rùn má pọ̀ létí gbogbo ohun tó lè máa bí ẹyún èèwọ̀ ni ọkùnrin bá kó bá obìnrin jà kó wá fẹ́ lù ú kó jẹ́ pé etí ẹ̀ ló mọ́wọ́ lọ wọ́n láti kọ́bẹ̀ má gbé sókè èèwọ̀ ni ọkùnrin mùsùlùmí kì í gbé obìnrin sókè ọkùnrin náà ò sì gbọdọ̀ gbé ọkọ ẹ̀ náà sókè wọ́n lè àtàjọrò ìlà pèlè bó bá tiẹ̀ wá hùwà òdì tó kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ yóò ṣàǹfààní tí wọ́n abandon ẹ̀ àní kò abandon ní ilé fún ibùsùn ni wọ́n ní kò abandon ó lè abandon ní yàrá ẹ̀ kó máa fún pálọ̀ ṣùgbọ́n ò gbọdọ̀ pátì kó wá dáadáa ní ẹ̀ wípé kó máa fọwọ́ sórí ó rí ọ ló yọ nígbà tí ò bá rú ẹ irú àtúwá irú discipline yẹn ó ti tayọ nǹkan tó nẹ́bí document fún wa. aṣọ ń bẹ̀yìn sọ yìí à ń báwọn ọkùnrin náà sọ káwọn náà lè mọ̀ yìí pé wọ́n lójúṣe báyìí báyìí sí wọn láṣọ rò pé ẹni tóun bá ń wá síbí ó ń lọ síbi ní ilẹ̀ gbọ́kọ̀ ẹ̀sìn tí ò bá gbé ọkọ ẹ̀ lóun gbẹ kóun náà máa rìn síbẹ̀ ó ń tì ọlọ́run á mọ ojúṣe nǹkan tó lọ́wọ́ sọ́kùnrin ṣe fún ọkọ̀ òjò ní láǹfààní àti mọ́. ó fi so wọ́n wá ní ọkùnrin wọn létí wípé a kì í mọ̀ ọkùnrin lè kùnà nípa àwọn ojúṣe wọ̀nyí owó wà lọ́wọ́ ẹ̀ kódà bá kò ó sílẹ̀ oúnjẹ rí tẹ bá ti pé kí ló dé á ní dáadáa náà lòún lò ó lè máa kọ́lé kódà tí ìpè fún àti lọ rí ilé yẹn o ìṣòro ọ̀bẹ̀ fún mi náà máa tọ́wò kí ni kẹ́ ẹ ṣe láwọn àyè wọ̀nyí fún wa ní.

tó wọ́n ní àwọn tá a wá gbọ́ yé wípé wọ́n ní káàbù kọ́ ní ìjẹ́rú ni kó yàtọ̀ bọ̀ wá lọ́rùn kó sanwó ilé wa kó tó máa ro pé òun fẹ́ dìde ọlọ́kùnrin lọ́sọ̀ọ́ wá sí kan ọkùnrin yóò wá ń ju dídè á dẹ̀ mọ̀ pé ìjọba ti ṣe ìṣòro.

òjíṣẹ́ lọ́wọ́ dá lóhùn ó ní kúdí máa ki sí kí wọ̀wọ́ lẹ́dẹ́kì mú nǹkan tí ó tó ẹ gbọ́ bùkátà àtiwọ́ àtàwọn ọmọ ẹ ó wá fi gbólóhùn kan kún ó ní bíi màálù pẹ̀lú ìpáyà ọlọ́run yẹn ni pé má tayọ ààlà tó bá mọ tó ń kówó ẹ̀ sí ó dẹ̀ mọ̀ yí pé ohun tó ń fi sílẹ̀ fún ìtọ́jú àwọn ọmọ yìí kò tó tó o bá lè mú nínú ẹ̀ láì jẹ́ kó mọ̀ láti gbọ́ bùkátà yìí o ò lákọọ́lẹ̀ kó o ṣe ọlọ́run ọba kódà o lákọọ́lẹ̀ pé o mú ojúṣe ẹ̀ gbọ́ ẹ jọ ṣe point yìí clear now. wọ́n ní kí ni sábàbí àbí kí ni àwọn májẹ̀mú tí ojúṣe gbígbọ́ yìí tó fi wá jẹ́ ọ̀ràn ọyàn fọkùnrin kò wá automatic ẹ dákun ẹ gbọ́ àlàyé yìí dáadáa a máa ń sábà sọ pé tọkùnrin bá ti fẹ́yàwó ó ti di ojúṣe fún un pé kó máa gbọ́ jíjẹ mímu títà ṣùgbọ́n jẹ́ kí n bí question èèyàn ṣe nìkan àlè ní wọ́n wá ní títà yìí ṣì wà ní school for the next one year ó ṣì wà ní àwọn parents ẹ̀ wọ́n kàn ṣe nìkan àyẹn fún yín torí pé ẹlẹ́ẹ̀kí fọwọ́ kanra yín wọn ọ̀dẹ̀dẹ́ kan máa rí kẹ́ máa lẹ̀ máa rò gírígírí pé kí bọ́dà lè kanlẹ̀kùn kó lè wọlé àwọn in-laws ẹ̀ freely làwọn ṣe ṣe nìkan àyẹn fún un. ṣé ń gbà tó ti wá ṣe nìkan yẹn tí bàbá ìyàwó wa ní ò ì gbọdọ̀ lọ ẹ̀ àwọn ti so ìjì fún but for the next one year àwọn fi ṣe final exam ẹ̀ kò ní tí ì wá sílé brother brother ò ì ní access sí ọyàn ni kó gbọ́ bùkátà jíjẹ mímu sísá yẹn rárá kò sí ń now ó dáa mò ń bọ̀ mi ní ṣe bó àgbì nígbà à ń bọ̀ abala míì nìyẹn but nínú sẹ̀ríà wọ́n ní kí gbígbọ́ bùkátà lórí títà tó jọ̀ràn ọ̀yàn ó gbọ́dọ̀ jẹ́ pé brọ́dà yẹn ti ní access sí títà tó bá fẹ́ gbọ́ bùkátà lára ẹ̀ ó ní access yìí pé kò sí nǹkan tó ń di lọ́wọ́ àfi tó bá jẹ́ pé àjọsọ kan ló wà láàárín wọn pé àwọn ò tí ì fẹ́ ṣe anything tóun àfi parí pípàsì òun ìyàtọ̀ ti wà láàárín ìyẹn àti kó jẹ́ pé bàbá ló sọ pé má fọwọ́ kan o títí láti parí pépà so àkọ́kọ́ májẹ̀mú òun ní pé kóbìnrin má dì náà ìyá rẹ̀ fún ọkọ yẹn ó túnà sí pé èyí tó wà nílé náà tọkọ lóun bá láṣepọ̀ tó ní kò sáàyè torí kóun bínú táàfà yẹn bá kọ̀ láti fowó oúnjẹ lẹ̀ sáré dálẹ́bi wàláhì tó bá dé tó àjọ adájọ́ sẹ̀ríà tó bá ní for the past two weeks kò fowó oúnjẹ òun ò dẹ̀ jáde ńlẹ̀ ó ní má jáde òun ò jáde òun ń tọ́jú léde sádájọ́ bá bí léèrè wípé was there any time tó lóun fẹ́ ní pọ́ùn tó ní kò sáyè tó bá dáhùn pé bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀tọ́ ẹ̀ tó rówó oúnjẹ ká gbọ́n dáadáa wọ́n ní so kí bùkátà gbígbọ́ yìí tó dọ́rùn ọyàn nìka so kí dáhùn ojú títà bẹ́ẹ̀ láti pè ní dágéètì tó bá jẹ́ pé lẹ́yìn tá a ti wá ní àǹfààní pé bẹ́ẹ̀ ni a ní àtẹ̀sí títà àwa la wá dì sáà pé kó bá lè rọ̀ wá lọ́rùn èmi àti títà for the next one year àti ìfẹ́ kó lóyún kan tó bá lóyún o lè cope ní school ní ìtẹ́ tí ìfẹ́ kó tí ìwà sílé tí mo gbà ṣì máa manage lọ́dọ̀ àwọn parents yẹn ó ti ní access kò fẹ́ lo access yẹn ni ìyẹn yàtọ̀ so ó jẹ sísà lówó oúnjẹ àti gbogbo bùkátà kò fẹ́ gbọ́ ṣé point yẹn clear well it's already one o'clock eh, a ṣe ẹ̀fẹ́ wọnú ẹ̀ ni but eh, màá fẹ́ ká láǹfààní àti ìbèrè gbogbo àwọn questions wa kó má ti pé a tó ń pọ̀ fóònù kankan especially because last weekend wọ́n expect pé ó ṣeé ṣe ká ní question kan àbí míì tá a rí dáhùn so for the next one hour inshallah we we'll be taking your questions gẹ́gẹ́ bí ìṣe wa tá a bá ní contribution mo dẹ̀ emphasize contribution bóyá contribution tí mo ń pè é ó jẹ́ kó rú wa lójú kí la gbà lérò tá a bá ní correction tá a bá ní correction a gba correction ẹ̀ tí ò bá sí correction ó mú ẹ jọ ẹ bá fún question fẹ́yàn mẹ́wàá. máìkì yẹn káwa wà lọ́nà díyìn bá lè gbọ́ dáadáa ẹ jẹ́ ká má sọ̀rọ̀ rárá rárá orúkọ náà lágbára ọlọ́run màá fún àwọn brothers lábọ̀ nípa bí ṣe ń bí mike ṣe before that time wọ́n á solution so question number one ẹnìkan láwọn ní constitution lórí nǹkan tó ṣẹlẹ̀ ní last weekend bismillah. now okay. mo jẹ́ àǹfààní ẹ̀.

individual á ní different problem bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìlú wọn jẹ́ pé èmi mo ní problem personally kan ní ìmọ̀ ọ̀kan tí problem rẹ̀ jẹ́ ìlú wọn jẹ́ pé ọkọ lónìí atọ́kọ àti àwọn fún ọmọ bàdàn ìṣòro ní láàrin àwọn tí ọmọ rò pé bóyá èèyàn kàn tó wọ́n ní kan máa kàn ká má kàn má kàn lọ́pọ̀ ìwọ tó ń jẹ́ problem tó ń kálukú bí ní solution. jazakallah khairan ẹ jẹ́ gbọ́ contribution sí sáà mi wọ́n ní àkọ́kọ́ pé àwọn ọmọ tí wọ́n bá discuss èdè òyìnbó náà bá wa sọ á dẹ̀ mọ̀ pé wọ́n mix ẹ̀ ọ̀tọ̀ òyìnbó yẹn pọ̀ nínú nǹkan tá a dẹ̀ dá tá a gbà lánìyàn ni pé a fẹ́ kó jẹ́ pé ẹni tó lọ yunifásitì nìkan ní á lè jàǹfààní láti gbàgbọ́yé súnà wọ́n fẹ́ kó jẹ́ pé gbogbo ń mú èyí tí ò tẹ̀ lọ skul gan ẹ̀sìn ọlọ́run tó kàwé nìkan kọ́ ni wọ́n ní ká jíṣẹ́ fún náà àbí ká lè jẹ lédè àbínibí nǹkan tá a fẹ́ nìyẹn ṣùgbọ́n àwọn ọmọ tán wá yẹn wọ́n ti bẹ̀mí kan tó wá wípé àwọn nǹkan kan wà ó lè má rọ àwọn lọ́rùn láti sọ lédè yorùbá wọn á ní kí wọ́n gbìyànjú ìbátọ́lọ́n bá ní kí wọ́n lè sọ ní yorùbá kí wọ́n sọ èyí tí yorùbá ṣe sọ ní yorùbá kan sọ ní òyìnbó tó ó fi yẹn bẹ́ẹ̀ yín náà wípé ẹjọ́ torí tọ́lọ́run ẹ jẹ́ ká gbìyànjú ká kọ́ yorùbá sọ tẹ́gbọ́ ẹ àfẹ́ kó jẹ́ pé ibì kan tó kù tó rí tún wà ìyẹn nú ẹ̀sìn ká tún ká tún ká tún kọ́ sí sátà wípé àwọn kan ò tún bì lọ́hùn torí pé wọn ò ní dìgírì lọ́wọ́ ibì kan tó rí ire kù náà nìyẹn inú ẹ̀sìn kó wájú pé torí pé ìwọ̀rọ̀ àǹfààní àti yunifásitì áhìrẹ̀ ò tún ní yanjú àfẹ́kọ́ láti fẹ́ ká fi èdè abínibí ká fi bára sọ̀rọ̀ torí sọ lọ́wọ́n ọba so point one is well noted but ah, rí solution sí nígbà tó mú bẹ́ẹ̀ wá ní ó dáa ìbá díẹ̀ tán bá lè sọ kí wọ́n sọ ọ́ so kó má wàá jẹ́ pé táwa náà bá ní láti lọ báwọn èèyàn sọ̀rọ̀ irú kọ̀ǹpléìn yìí làwọn ẹni ẹ̀ náà máa make mo ṣe ń bẹ̀ ọ́ pé ẹ jẹ́ kákọ́ yorùbá sọ ká fi èdè yorùbá ká fi bring àwọn ọmọ wa up kí wọ́n lè sọ yorùbá ìyẹn ò ní kí wọ́n gbọ́ ìbò tẹ̀gbọ́n torí tọ́lọ́run pọ́ìntì kejì wọ́n ní àwọn ọ̀rọ̀ yẹn pé ó mú yẹn tíra gidi kan kọ́lọ́run bá a san wọ́n lẹ́sàn-án rẹ̀ pé but àwọn area kan wà tí wọ́n rí touch torí pé àwọn ọ̀rọ̀ yẹn kẹnu ju bí ààyè ṣe gbà wọ́n láti sọ fún wa lọ. má pèjúwe ń sìn wọ́n ní wọ́n rọ̀ wá púpọ̀ kó ká má kọ ooru ṣùgbọ́n kí ló ń fa ohun kíkọ̀ ìdí tẹ́nìkan ní yàtọ̀ sí tẹnu kejì bẹ́ẹ̀ ni now ó lè má rọrùn pé ká sọ gbogbo ẹ̀ lójú agbo nǹkan tẹ́mi gbà yín ní ọjọ́ láti máa ṣe rèé ẹni tó bá fi ìgbóhùn ní tó personal problem bẹ́yẹn wọ́n ti sọ nǹkan kan fún wa wọ́n ní communication matter àbẹ̀kọ́ ni òun ni key sí gbogbo problem àwọn ìmíì wà tí ò tiẹ̀ ní ìdíkẹ́ bá ṣe àdí ìsáàlì kan sọ ẹ pé àbújòkó kẹ communicate ẹ̀yìn ti gbọ́ ayé wípé kò sí nǹkan kan tó ń sìyàn lójú náà ọ̀rọ̀ sex tó bá jẹ́ nǹkan tìjú ni ọlọ́run ní máa sọ ní koran ànábì ò ní máa sọ bó ṣe ń sọ so you are the best solver of the problem Keep communication bá wà láàárín ẹ̀yìn àtọkọ yín ẹ dẹ̀ máa create situation yẹn ni ẹ pé ẹni ọ̀rọ̀ wà ẹni ẹgbọ́ ní hálùkọ̀ fún wọn sọ yìí pé àwọn nǹkan tó bá ti jẹ́ personal matters báyìí ó yẹ kẹ́ ẹjọ́ máa jókòó kẹ́ ẹjọ́ máa sọ báyìí báyìí lẹ ṣe dì wàláhì kò sí nǹkan kan tóbìnrin kan lè bá ọkọ ẹ̀ sọ nípa ọ̀rọ̀ sex tá a lè sọ pé àṣà ni kò sí nǹkan tó a jẹ́ pé àbá yẹn gan ó ní problem there is nothing you can discuss with him tá a máa sọ pé àṣà ni bóyá pé bákan ló ṣe ń ṣe kí òtẹ́hùn lọ́rùn ni o àbí bákan lòun ṣe fẹ́ kó máa ṣe pé bákan ló ṣe ń ṣe kí òtẹ́hùn lọ́rùn ni o àbí bákan lòun ṣe máa fi ìfá àkó máa ṣe ṣe rí àpapọ̀ fún wa ní information kan lánàá ó ní kan náà àwọn tọrọ òye àárín òun àtìyàwó ẹ̀ dàrú ó wá lọ bá a. Eh, ẹni tó jẹ́ bí àfa ẹ̀ ó fẹ́ fẹjọ́ sùn ṣùgbọ́n àfa ẹ̀ ẹni tó ní experience jùlọ ni ìyẹn dá padà sọ́dọ̀ ìyàwó ó ní kó wo òun bó ṣe wo òun yìí kó bọ́ ẹ̀rù ẹ̀ ẹnìyẹn bẹ́ wù kó bọ́ ṣòkòtò ó kọ́kọ́ ó lọ tìfọ̀ kó tó bọ́ ṣòkòtò ó ní à nǹkan tó ń wọ̀ sábẹ́ péńpé ni onígbọ́ nígbà tó bọ́ ọ ní kó tún bọ́ tabẹ́ àfa brọ́dà ìwádà rárá o òun ò ní bọ́ eléyìí kí ni nǹkan tó bá pè sákèsì sí ó nígbà tó o lè ṣíra fóun tóun fẹjọ́ sùn mọ́ ṣùgbọ́n ìyàwó ẹ̀ tó wà ń lé o ò ní ìrò lẹ́ẹ̀mejì kó tó bọ́ tabẹ́ tóun rẹ̀ sí láti gbọ́ fóun yìí ó túmọ̀ sí pé kò sẹ́ni tó yẹ kó súnmọ́ èèyàn pẹ́kípẹ́kí bí ọkọ èèyàn báwo lọ́lọ́run ṣe sọ ó ní òun náà libáṣún lẹ́kùn wọ́n á ń tún libáṣún lẹ́hùn ẹ̀yin àtàwọn ọkọ yín aṣọ òbora lẹ́jẹ́ fúnra yín kí ló tún tún mọ̀yàn tó aṣọ òbora kò sí náà so ó yẹ kí communication wà kẹ́ ẹ lè bára yín discuss everything tẹ́ ẹ bá wá rí pẹ́ni tẹ́ ẹ̀ ń bá nọ́jà yìí ọ̀rọ̀ òye dé lẹ́bù yẹn ẹ lè wá ran sáwọn àfa ẹ̀ wípé issue tẹ́ ẹ̀ ń bá discuss tó sì pẹ́ ti yaṣa ìdíkayọ àlàyé kó bi àwọn àfa ẹ̀ léèrè ẹ̀kọ́ tó yẹ kó kọ́ sí òkọ́ yẹn. àwọn àfáà máa wá kọ pé padà ó kó oríire o ó dá sẹ́ni tọ́lọ́run ti fún ẹ níyàwó yìí ó pé lórí ju ẹ lọ bó àrùn ló ti jọ̀ ha kó sọ nǹkan tó ń dùn tó àwọn tó bá jẹ́ pé ìkan àbí mi nínú àwọn nǹkan báyìí ló fa oorun tá à ń kọ̀ ẹ ká bá àwọn brọ́dà yẹn discuss ẹ̀ tábà wá discuss ẹ̀ tọ́lọ́run bá ti solution fún kọ́lé láhìl hàmù tó bá jẹ́ nǹkan tó ní ìpè kásẹ̀ wọ́n lọ rí medical doctor ó lè jẹ́ medical case wọ́n bá wa dá sí ni wọ́n bá yín dá sí ṣe gbọ́ advice lórí aspect yẹn nìyẹn jẹ́sàkìlá ọ̀ṣẹ́rẹ̀ tìta so question number one now ẹ bá ń fọ́ microphone. عليكم السلام ورحمة الله نعم ادري كيف هو kó sọ̀rọ̀ ẹ má wọlé ẹ bèrè má ẹ kò yín. Bí padà. now sísà mi ní nínú nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan mo sọ wípé obìnrin tó bá kọ ohun fún ọkọ wípé tó bá ní tó bá fẹjọ́ sun adájọ́ sẹ̀ríà. pé ọkọ ṣe àbòsí pé kò fún òun ní oúnjẹ tọkọ náà bá sọ pé ó ti kọ oorun bóun mo ní ó lẹ́tọ̀ọ́ ó wà nú àwọn ìdí tí wọn sọ pé ọkùnrin lè fi rògbò nọ́tọ́kọ̀ sísà wa ní ṣé ọkùnrin tó rògbò tó owó oúnjẹ tó lè gbọ́ bùkátà pé àwọn pàṣípàṣá wọn nígbà tẹ́mi èmi ń sọ nìkan wípé fífi ara ẹ̀dùn ọkọ yẹn ló ṣáájú àìfúnlówó jẹ ni. ṣé ẹ gbọ́ mi yé tó bá jẹ́ pé ọkùnrin yẹn ń fún lówó oúnjẹ normally sísà yẹn wá fì ní pé demand ọkùnrin yẹn ti pọ̀ òun ò rẹ́dì àbí pé ó ń dì drop ti iṣẹ́ àti táyì tóun máa ń prepare fún iṣẹ́ bó ṣe ń demand òun ò dẹ̀ fẹ́ lùbí iṣẹ́ òun kó sọ gbogbo ẹ̀dùn weekend lọ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń ṣe now sáàfà náà wá torí ẹ̀ tó wá kọ̀ láti ikọ́ ló ṣáájú ara wọn tí ọ̀nà ká nìyí sí nǹkan tí mò ń sọ nìyẹn nígbà tí bá ọkùnrin rẹ̀. question number two question number two. Aleykum salaam.

tẹ́sí òdè ní kọ́lọ́n bá aṣàmójúkúrò fún wọn. àwọn máa ń fi ìpè táwọn bá ti lówó táwọn ti kọ́lé tí èdè ń ṣe pé bóyá oorun ọmọkan làwọn ti ń sùn pẹ̀lú bàbá yìí mọ́ àwọn afẹ́ kó lọ sí ilé tàwọn. sísà ni wọ́n ń béèrè wọ́n ní tó bá jẹ́ pé irú generation wa yìí náà ni à ń yálé gbé à ń rẹ́ǹtì lé ni adẹ̀rí pé lẹ́tà ń gbé yìí ha ọlọ́run wá pèsè lékún sísà ó wá sọ fún ọkọ ẹ̀ pé káwọn jọ kó lọ sílé tòun tó gbà yìí yẹn ṣé nǹkan kan kọ́ nínú ìṣẹ̀ríà kò sí nǹkan tó kọ́ nínú ìṣẹ̀ríà ó ti yàtọ̀ sí irú ìtumọ̀ nǹkan lẹ́ẹ̀kan yẹn tó bá jẹ́ pé ọkọ ló yọnu sí pé kó máa lọ síbẹ̀ kò sí problem táwọn ọ̀yá wa tí mò ń sọ yẹn náà tó bá jẹ́ pé pẹ̀lú ìyọ̀ǹda ọkọ ni màmá yìí ti kó kúrò lọ́sibí tó ń kó lọ kò sí problem ẹjọ́ sóyè wa ṣùgbọ́n ó tọ́ yẹn pé ó wà halal is one thing ṣéwà advisable is another thing tó yẹ easy torí pé bọ́lọ́run ọba ṣe dá obìnrin wọn a máa sábà fẹ́ ṣèrògùn tó tọkùnrin bá wá bá kó lọ sílé ìdí ẹ̀ tóbìnrin yìí máa ní self control níjọ tínú bá bí kò ní ní kókó e ẹ̀ kó jáde àti irú ẹ̀ tó ṣẹlẹ̀ ní wọ́láhì ó dá èyí tí kì í ṣe ẹ ṣe òun ló nílé ṣùgbọ́n òfin tí wọ́n ń lò nílùú ibi tí wọ́n wà ó gbé ọlá fún obìnrin jọkùnrin lọ wọ́n ti pè wá látòkè òkun tíyàwó sọ fún ọkọ pé kó gẹ́ra tọ̀bì home torí pé wọ́n jọ ń jà mo ní sóun ló gbalé lóun lòun gbalé báwo ló ṣe máa pẹ́ láṣẹ kó kúrò nílé ó lófin ibi táwọn wà ní canada ó sọ̀pọ̀ jẹ́ tóbìnrin yẹn bá ní kó kúrò nílé ó máa kúrò nílé náà ni nítorí ajẹ́ pé àwọn ti torí ẹ̀ kodò tẹ́lẹ̀ sáà nìsín so àtikọ́lọ́ ọba ṣàánú wa so kò lẹ́tọ̀ọ́ kóbìnrin dédé kúrò láì gbàyọ̀ǹdọ́ pọ̀tọ́kùnrin bá sọ̀ pọ̀ tẹ́kọ̀ kí káwọn jọ kó lọ àbí kóun nìkan máa kó lọ kò tako sẹ̀ríà ọlọ́run so ọkùnrin ló máa wá wo irú ìyàwó tóun ní tó ṣe é kó lọ ilé ẹ̀ àbí kò ṣe é kó lọ ilé ẹ̀ láti rí question number three aleykum salaam. náà.

ó dé àláwò ìyàwó na náà láti máa ṣiṣẹ́ but sárábìnrin yẹn bá gba sálárì ọkọ yẹn ló máa ń ọkọ ń wò wípé òun ò ní fẹ́ kó máa ná nínàkúnà so ọkọ ló máa bá plan iye tó máa ná sí ibi iye tó máa ná sọ̀hún na ó wá dé lẹ́bù pé iṣẹ́ yẹn ò tẹ́ kí sàn olówó afẹ́ ní freedom láti ná àwọn owó ẹ̀ síbì kan iṣẹ́ òwò atẹ́físà lọ́rùn mọ́ òun wá ń wò wípé tóun bá ní salary increment increment yẹn òun ò ní declare fọkọ yẹn òun á lọ open account secretly tó àwọn máa kó sí wọ́n wá ń bi wálé rè pé ṣé kóbìnrin yẹn ṣe bẹ́ẹ̀ tó tọ́ àbí kò tọ́ àkọ́kọ́ náà even tó bá jẹ́ pé ọkùnrin ló gba obìnrin láàyè kó lọ ṣiṣẹ́ ẹ̀tọ́ ọkùnrin kò gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ẹgbọ́ yìí dáadáa tó bá ní òun lòun fà mí tiẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ẹ̀ ò gba owó yẹn lọ́wọ́ ẹ̀ wípé tó bá ti ń dé kó máa kó wá nínú sẹ̀ríà obìnrin ló ní dúkìá ẹ̀ fúnra rẹ̀ ìkan tí ọkùnrin yẹn kàn lè sọ pé òun ní ní right ni pé ibi tó fẹ́ ná sí ó ní ìdè kó gba ìmọ̀ràn kó gba permission kó tó ná síbẹ̀ ṣùgbọ́n pé owó ẹ̀ kó wá rárá tóbìnrin bá wá decide on her own wípé òun rò kọ́kọ́ òun káyà ọlọ́run ó dẹ̀ máa gáìdì òun láti náwó síbi tó máa ṣèun láǹfààní lòun ṣe fẹ́ máa kólé lọ́wọ́ ajẹ́ pé òun ló decide bẹ́ẹ̀ ṣẹ̀ríà ọlọ́run ò mẹ́tọ̀ọ́ yín ẹ̀ kúrò lọ́wọ́ yín that your salary is your property number one yẹn. now ìgbà tí arábìnrin wa ṣàkíyèsí wípé kò kí ń fóun ní àǹfààní àti lo owó bóun ṣe fẹ́ lò tó tó wá decide pé increment tó bá borí sálárì òun òun ò ní kó fún un ẹ̀tọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ except for one thing kò láǹfààní àti náwó tó jẹ́ increment yẹn tó fẹ́ lọ tọ́jú sínú separate account kò láǹfààní àti ná kílò míì lálẹ́gbà yọ̀ǹda ọkọ ẹ̀ náà. ṣé mi yé? tọkọ yẹn bá ti fún yàn ní permission pé àwọn owó kan kò ní ìkóṣẹ́ máa sọ fóun something within this range tó ti yé kò ní ìkóṣẹ́ lọ máa bí pé mo fẹ́ ra abẹ́rẹ́ àtòun bẹ̀ ṣẹ́gẹ́tì sí but àwọn project tó bá jẹ́ pé ó inquire heavy expenditure tó mọ̀ yìí pé ọkọ wọn á fẹ́ béèrè jẹ́ ó ní ìtàn ẹ̀ gbọ́ fine. àwọn owó tó bá mọ̀ yìí pé tó bá hàn kọ́kọ́ ra nǹkan yìí kò ṣeé ṣe kọkùnrin má béèrè àjẹpọ̀ ó ní ẹ̀. èèyàn náà máa ń mọrú àwọn nǹkan jẹ́ pé ọkọ èèyàn gbọ́dọ̀ gbọ́ pé èèyàn ṣe kó má béèrè gbá ó mú ìgbà ó dẹ̀ mọ àwọn kò ní kò ní pé jẹ́ kò wọ́n gbọ́ pé ó mú wọ́n kò fẹ́ ìsí ọkùnrin náà pé ìjọ wo ló bẹ̀rẹ̀ sí sanwó mọ́tò yẹn kó wá ní kẹ́kẹ́ òun ló ń lowó òun irú nǹkan tá à ń sọ̀rọ̀ pé ó ní the permission ọ̀pẹ òun ló ní property ẹ̀ ni but ọ̀nà tí mọ́tò máa dálẹ̀ ìdè tó mú nìkan mọ́ so a ní permission wọn fáwọn kan yẹn ẹ̀yin lẹ́ lówó yín wọ̀láì but ẹ ní permission wọn so ẹni fẹ́ tọ́jú ẹ̀ secretly bẹ́ẹ̀ ni ó lè tọ́jú ẹ̀ secretly ó wá kú bó ṣe fẹ́ náà <laughs> so ọlọ́run àpò ayọ̀ o. Question number four. Aleykum salaam wa rahmatulah. Sẹ́rí ẹ̀jẹ̀ má bínú. Àwọn nǹkan tí mò ń sọ yìí á jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọkọ̀ yíyàn kì í sọ̀rọ̀ fáńfìn. Wọ̀láì ọ̀rọ̀ fáńfìn nìkan kọ́. Téèyàn bá ṣíyàn kì ṣe èpè á máa kábàámọ̀ ẹ̀ lọ ni. Tó gbogbo ọlọ́run ọba. Àwọn táwa ti fẹ́ ọlọ́run bá wa sàn án dẹni rẹ̀ àwọn tí wọn tí ì fi wọn kí wọn ṣó ẹsẹ gbé bẹẹ ni kí wá kún fàdúrà intelligence kọ́lé yẹn ti yàn án kéèyàn lajú lẹ lóòótọ́ bọ̀ kó kún fàdúrà pé kọ́lọ́run yàn tòun fóun kó dẹ̀ ṣe lẹ́nu fáyà ọlọ́run na question number four aleykum mo ń ṣe dúrà ní ṣe kí wàhálà ṣé mo lè ṣe mo lè ṣe ní àlàúmà yín náà nàṣàlùkà lórí ìrùn bẹ́ẹ̀. ṣé mo lè sọ pé àlàúmà yín ní àṣàlùkà. yín ní àṣàlùkà gbogbo ìwé ìwà ẹ̀fẹ́ pẹ́ nìkan kí àwa fura láìsí ẹ̀ lórí ìrùn. ok now ó tún mú béèrè àwọn àdúrà kan tí ànábì ṣe níṣe àdáṣe àbí bí aláhùnmá wọlọ́ọ̀ba kí ní àṣàlùkà èmi ń bẹ̀ ẹ́ mò ń tọrọ ó mú wa bẹ̀rẹ̀ pé ṣé kí wọ́n bá wà lórí ìran ṣé wọ́n lè ṣe níṣe plural àbí wípé inanes aluka àbí agbé ọ̀rọ̀ yìí yẹ̀wò lágbo àwọn brothers náà wípé ó wà nínú nǹkan kan tá a fẹ́ ṣe ìwádìí pé ká mọ kí ni àwọn àfa àsọ nípa ẹ̀ èyí tó dá wa lójú ni pé wọ́n níbi tó bá ti jẹ́ pé nígbà tá a máa rájọ́ àyẹn ànẹ́bí ṣe ní ṣe àṣọ kò ṣe ní ṣe jàmáà òun ti tó ní ìgbà àwọn jàmáà kírun mu kò lẹ́tọ̀ọ́ fáwa láti bora láìpẹ́ torí pé kò gbàgbé pé jàmáà wà lẹ́yìn òun kó dẹ̀ dá ṣe. ṣùgbọ́n ẹ́ àbíkẹ́ ṣé pé kí ọ̀fẹ́ ṣe ní ṣe tabo ẹ tó bá jẹ́ pé ẹni tó ń tó ń sọ̀rọ̀ àdúrà kò sí tẹ́lẹ̀ kò sí máa tẹ́lẹ̀ nù yẹn. báwo. Okay. Naam, naam, naam. Irú inni abduka bẹ́ẹ̀ ni pé lóbìnrin náà máa sọ pé inni abduka ni ó dáa. Ẹ jọ torí pé lọ́run kí n má kí n má kò jí dára lóhùn ẹ̀. Lọ́ọ̀bì sọ̀tẹ̀ láìpẹ́ yìí lè ké àwa ní kí wọ́n ṣe sùúrù ká fún wọn ní full answer lórí ẹ̀ pé ká tún yẹ nǹkan kan wò lórí ẹ̀. So mo jẹ́ yín ìdáhùn question yẹn lágbára ọlọ́run ọba. Now question number six. Number five. Aleykum salaam wa rahmatulah. Ṣé ẹni tán yóò bá? Ok. Tí kì question. Actually, correction ni mo ní mo fẹ́ gbà ó ti pè á sákèsí pé ohun táwa máa ń gbọ́ sí contribution ní pé kí wọ́n náà sọ nǹkan tó rò mo dẹ̀ máa ń fọ́nṣá pé nǹkan tẹ̀mí gbà lérò pẹ̀lú tó kẹ́ contribution pé tó bá jẹ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ ẹ fẹ́ pè á sákèsí pé nǹkan kan wrong ṣé bẹ́ẹ̀ ni ó yá ẹ sáré ṣe ń gbà yẹn bísílà náà ara tó máa ń fa ẹ̀ oúnjẹ pẹ́ká kò bí ọ̀ máa ń di. Actual odds. Kí ọmọ ní satisfaction. Ok. Ṣé nínú nǹkan tó máa ń fa pé kóbìnrin ó máa ní ìtẹ́lọ́rùn látara ìbálòpọ̀ náà. Náà. Ẹni tó Okay. Mo ń Àkọ́kọ́ bẹ́ẹ̀ni. ni màá

ó mọ túnà ó gbọ́ lárúbáwá ọmọdé kí ó gbà sí ó mọ sáùkọ̀ ọ̀gbẹ́. mo fẹ́ dẹ̀ máa fẹ́ sára sí bọ́dà yẹn lẹ́gbà ló máa wọ́n fóun láìpẹ́ tó tàbí pé bọ́dà yẹn kò ní rúbọ̀ tàbí mo ní sísà kan pàtíkúlárì ó lóun láìpẹ́ tó ń dé tó ní wọ́n fi. ìfún kò lè fẹ́ bọ́dà táyé ẹ̀ pẹ̀lẹ́dẹ̀ bọ̀ tó bá gbọ́ arákùnrin ìjẹ́ bọ̀bọ̀dẹ̀ ló máa mú ìmọ̀ ló máa fa àgbájọ

wà á gbọ́ ìbádà wò pé irú òyìn ìdìrò orí wẹ́ẹ̀tì wọ̀ ẹ̀ mọ̀ táì lójú òwúrọ̀ jẹ ẹ̀nà ẹ̀bùrú sí ìmẹ̀lú fẹ̀. títà kan ní gìgìrì tẹ ẹsẹ̀ tó máa ń wò tó bá ti bọ̀ ìwọ́ ìpínlẹ̀ tó máa tó orí bẹ́ẹ̀ oríṣi ọmọ nílé ìgbé báyìí ní a máa ń gbalẹ̀ báyìí láàárín àwọn ọkùnrin ọ̀rẹ́ ọmọ níbi ìta má gbọ́ dáadáa sísà mi ní ní last week tá à ń bi umu aisha léèrè àwọn ìbéèrè wa nínú nǹkan tó jẹyọ tí àwọn rò pé ó lè má jẹ gbogbo alágbọ yé bákan náà òun ni pé ẹnìkan nu wa contribute wípé ohun tí òfin jẹ kára wa jí sọkùnrin gbà míì tó lè jẹ pé ní yìí gan ló lọ sọrọ wa ń lé wa tí wọn ní wọn yọǹda fún un kí wá ló lè fà á pé ẹnìyẹn fẹ́ súnmọ́ yàn kéèyàn má feel in the mood pé nínú nǹkan tó máa ń fà á ni pé àwọn nǹkan kan tí ò yẹ ká compromise àti compromise ẹ̀ fún arabic iha quran ìmọ̀ sunna tó dẹ̀ jẹ́ pé nǹkan yẹ kò yẹ ká compromise ẹ̀ àwọn brothers ò fi ń compromise ẹ̀ ti wọn bó ṣe lè wù kí sísà páyọ̀ ọlọ́run ọba tó tí brọ́dá bá wò ó tí ò bá attract ẹ̀ physically kò ní í sọ pé òun fẹ́ ṣe é torí kó ha quran wọ́n ní ẹ̀yin sisters lẹ́ máa ń compromise àwọn nǹkan wọ̀nyẹn èmi wá fẹ́ kún ọ̀rọ̀ tí sísà mi sọ lọ́wọ́ pẹ̀lú pé sọ̀hábí tó wá bá nẹ́bí pé òun ti ríyàwó tànẹ́bí ni kó lọ wò ó ó mọ̀ wípé nǹkan tó gbọ́n pẹ́ ti tẹ lọ́rùn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ fìzíìkì yẹn mátà èmi gbọ́dọ̀ ti sọ láì mọ iye pé problem solver ni ó máa ń sọ problem automatically pé kéèyàn wà attracted síra wọn ṣẹ̀rí candidly tẹ́lómi ìbá ń ròyìn bóun ṣe ń láti máa bẹ àwọn ẹlẹ́hà tó kí wọ́n tó gbà pé kóun sunrun ọmọ èèyàn máa ń wọ́ndà wípé ṣé wọ́n fọ̀ fún ọfẹ́ ra wọn ni èmi kan máa ń wọ́ndà onítọ̀lọ́wọ́n ọba but ẹni tó gbọ́dọ̀ wàá báyàn kéèyàn má ti dákún problem ẹ̀ but èèyàn máa ń understand wípé definitely wọ́n compromise àwọn nǹkan kan nígbà tí wọ́n fẹ́ fẹ́ ra ó ṣeé ṣe kó jẹ́ pé sísà mi á sọ wípé òun ti pẹ́ tẹ̀dọ̀ kan máa ń dẹ́rù obìnrin pé òun ti pẹ́ ẹnìkíní tiwa òun lòun ò ṣe ìkejì tiwa hmm, kẹ́nu mọ́ máa kun òun ẹni tó bá ti wá ń sìn yín òun á gbà sísà wa ń sọ ẹlòmíín lè sọ pé ọkùnrin tí ò bá ní broad chest gbígbà ayẹ ẹ fẹ ara sí bẹ́ẹ̀ ni ẹlòmíà ní obìnrin tí ò bá nínú dáadáa òun ò tẹ ẹ̀ mọ bó ṣe báyìí tó kò ní báyìí lójú tó òun tó nǹkan tí sísà mi sọ ni pé àwọn compromises wọ̀nyí nígbà míì òun ló máa ń wà responsible fún pé ara ò ní jí síra òótọ́ ni èmi náà gbà pé àwọn kan wọ̀nyí mátà wọ́n ní nǹkan tí nǹkan máa sound rèé wọ́n nìyẹn ni pé àwọn ọkùnrin rákọ̀ ṣe jà àwọn obìnrin lọ ṣẹgbọ́n mi yé hmm. mo ní òótọ́ nìkan tí wọ́n sọ yìí but àwọn ọkùnrin wọ́n rí afọṣẹ́jú obìnrin lọ ní aspect yẹn tó ti yé but kò míì ní pé nǹkan wọ̀nyí ò mátà rárá sísá ò lè wá bá wa ń sìn kó ní brother yẹn náà ìṣó but òun ò feel attracted káwá ní attraction ò mátà rárá wọláyà àfi sọ bẹ́ẹ̀ nǹkan tá a kàn máa ń sọ ni pé well ọkùnrin ò lè ní everything tán but àwọn nǹkan kan wà basic and fundamental tí ò yẹ kọkùnrin má nìyí lẹ́yìn ò bá wà attracted sọkùnrin àmì ní ibẹ̀ pé kò jọ kó bá manage ẹ̀ àwọn olùdílà so ó ṣe pàtàkì pé kéèyàn wà attracted kéèyàn tó marry so contribution sísà mi yìí is a very very useful one ṣe ó wà nù nǹkan tó máa ń fa oorun kíkọ subsequently sísà ń fún alẹ́ gánpò pé brọ́dà ò ní sọ pé torí pé sísà brọ́dà sísà yìí mọ̀kúrọ̀ ọmọ arabic ó máa játọ́ lẹ́nu kó lóun fẹ́ fẹ́ ẹ̀ dẹ̀ máa rí brọ́dà míì tó bá ń báyàn sọ̀rọ̀ even at a, at a reasonable distance ó dọ̀ ẹnu ẹ̀ lásán èèyàn máa wọ́n dà pé báwo lẹ́lẹ́hẹ̀ ṣe ń kó. ṣẹ́gẹ́tì sì gbogbo àwọn nǹkan wọ̀nyí àwa ń sọ fún wọn lójú agbo lóòótọ́ pọ̀tẹ́ni tó bá jẹ́ pé ó ní personal problem pẹ̀lọ́kọ̀ ẹ̀ ẹ pé jókòó bẹ́ẹ̀ ṣe sọ ló mátà àìní sọ rárá rárá problem yìí máa continue ni so la ṣe ń sọ pé a fẹ́ encourage communication a dẹ̀ ń jẹ́ kó yá wọn náà pé kì í ṣe ẹ̀ka yọ ààlà kẹ́lẹ́ àpò àkàkíyèsí ẹ kàn sọ pẹ̀lú ìfẹ́ ni ẹ lè tún ṣe tó kọ́kọ́ kọ́ńtẹ̀ ọ̀tẹ̀ bó ṣe lè kó wọ̀wọ́ tó at least a nígbàgbọ́ yìí pé kẹ́ ẹ tó sọ pé ẹ gbà minimum attraction kan wà ń bẹ̀ ni àìní sí minimum attraction ń bẹ̀ ìyẹn nìkan tí sàn káàkiri sí pé wọ́n ló ha quran wọ́n ló mọ sunna kódà ìmí ìgbọ́n wọ́n ló ha ni lílo ẹ̀ ńkọ́ ó lè kélé kó má lò ó ó lè máa kọ́ àwọn èèyàn káàkiri ń ta kí tíṣà má lè rí thirty minutes in a week gbà lọ́wọ́ ẹ̀ tó gbogbo àwọn kan wọ̀nyí ó ṣe pàtàkì but attraction yẹn wà ó ṣe pàtàkì gidi gan wọn àgbí pẹ̀lú tíṣà mi jazakillah ọ̀fẹ́ra question number six aleykum salaam rahmatulah. ṣáàtò wọ́n ṣe fóònù ọgbọ́n ti lọ sílé kí ó pé bóyá àwọn ọ̀rẹ́ tó ní kọ́ pé títí náà pé àgọ̀ kan wà ní kọ̀ọ̀kọ̀ọ̀kan. ẹgbẹ́ni tó máa ń lọ sí kẹ́ ẹ tó sì lọ sí àgọ̀ bóyá àbí àwọn parents tó wà kọ̀ọ̀rẹ́ ní opportunity láti máa lọ. lọ́jà ètò ògbé bẹ́ẹ̀. brọ́dà tó ń ìtòrí ẹ̀ tó pé brọ́dà tó ń tó fẹ́ fẹ́ lélẹ́yìn bóyá ó láì brọ́dà ẹ̀ bó ṣe rí bẹ́ẹ̀ sí. pé kó fi ti kéwù wò síta òkèwù débi kó fẹ́ mọ̀ pé bóyá brọ́dà yìí kéwù ó dẹ̀ mọ̀ pé bọ́dà ilé ó ń lọ sí ilé iṣẹ́ ó dẹ̀ ní àwọn tó ń rìn sí wọn ó máa ń lọ sí alcohol kò tẹ̀ mọ́ alcohol tó lọ bẹ̀ tó mọ̀ pé wọ́n tà máa lọ sí alcohol ó tà mú bọ́dà yìí lọ sí àwọn bẹ́ẹ̀lì ti yọ̀ǹda fún ó ti dé ọ̀dọ̀ bọ́dà ìgbà tó wá sí ọ̀dọ̀ bọ́dà bóyá wà òkè bọ́dà yẹn kò yẹ kó bóyá kó fa ìgbà tó wò ó tà rí gbogbo ọ̀pọ̀ ẹ̀sìn ẹ̀ rí dá torí fóun náà ní mọ́tò fẹ́ fi jọ́ọ̀jì bóyá bẹ́ẹ̀ mẹ́ta ràn tó wà ní ìbọ̀dà òun náà láǹfààní àti lọ sí ilé iṣẹ́ òun náà mí ti pẹ̀lú àwọn títà ó wá ń létà wò pé àbúrà ah, tó ń fẹ́ yìí kò kò wọ́ọ̀tẹ̀ kò kò wá láìkì bọ́dà yìí mo bóyá kò wọ́ọ̀tẹ̀ wọn ò ní bóyá wò pé kọ́ máa kọ ohun o bẹ̀tẹ̀ tó bá rí bọ́dà pẹ̀lú kèéṣẹ́ inú kan tẹ̀ máa ń bi tó inú máa ń bi ó kàn máa ń máa léjì pé wọ́n ṣàlẹ̀ tẹ̀ ní kóhùn bá wọ̀ ṣé irú títà bẹ́ẹ̀ ó lè wò pé lọ́ńdá ah, mi jẹ́ máa lọ mí jẹ́ mi ò mi ò lè kó mi lè kó pẹ̀lú kó má tàrí ẹ̀wọ̀ náà kò ṣe mo ti dàbí. Eh. ẹ gbọ́ pẹ́sọ̀ yìí sísà tó jẹ́ pé kì í ṣe kó ké wá láti ilé wọn ẹ̀sìn òye ó láwọn ọ̀rẹ́ táwọn máa ń lọ ságbó ẹ̀sìn àwọn ló gbẹ́ lóhùn gbẹ́ pé kí máa yan ọkọ kó yan tẹ́sìn ọlọ́wọ́n bá yé bóyá wọ́n dẹ̀ recommend brother kan tó máa ń lọ sí alcohol òun lẹ́sìn sísá náà wá wò pé kuku òun kúkú dá tó bá tẹ̀ lóun fẹ́ wò ó kí ló mọ̀ tó fẹ́ sàn bóyá brọ́dà yìí da àbí kò da òun ṣe àgbà pé báwọn ọ̀rẹ́ òun ṣe ní ẹni ire lẹ́nu yìí jẹ́ fẹ́ lẹ́yìn tí wọ́n fẹ́ra tán sísá fúnra wa bẹ̀rẹ̀ sí ní rìn ìrìn bóun ṣe máa nímọ̀ ṣẹ̀dẹ̀ mọ́ pé kéèyàn bá ti ń nímọ̀ the higher you go the more your, your standard changes ẹni tó kó oríire jù lẹ́ni tó ti kéwú dáadáa kó tó yan ọkọ wàláhì èèyàn á discover especially tó bá jẹ́ pé ojú kan náà lọ́kọ̀ ẹ̀ wà sísà ló ń láǹfààní àti máa kéwú á wá bẹ̀rẹ̀ sí ní rí àwọn àléébù kan tí ò rí tẹ́lẹ̀ rí now sísà wa ń béèrè pé ẹni tí rẹ̀ bá wá ṣẹlẹ̀ sí ó wá dé lẹ́gùn pé nǹkan tó fi ń wo brother tẹ́lẹ̀ pé ideal husband ni standard ti wá change débi pé òun wo brọ́dà yẹn gan ó fẹ́ máa kó nírira even though kò délẹ́gùn pé kọ́ ọrùn fúnra wọn bọ̀ pé sọ́sẹ̀ sọ fún un títà yìí ń sìn yín kó wá sọ pé kí brọ́dà tóun sílẹ̀ tóun ò ṣe mọ́ a advice wípé ó ti ṣe nǹkan tó ń pè ní lifetime mistake pẹ̀lú àìnímọ̀ ẹ̀sìn ní time tó yẹ ká ní ká tó yàn án ṣẹ́rí ńgbà tó ti yàn án tán yẹn. Hmm? a máa bẹ̀ ẹ́ pé kó kó kó kó encourage brother náà láti rin ìrìn ìmọ̀ kóun náà lè improve ara ẹ̀ ni. wọ́n á lóun ò ṣe mọ́ àkọ́kọ́ náà ni pé ẹ̀kọ́ ìbéèrè tó máa bí ni pé ṣé kọ̀ọ̀kan wà nínú àwọn tó jẹ́ ojúṣe ẹ̀ tí kì í ṣe tí ò bá sí kò ní valid reason láti sọ pé òun ò ṣe mọ́ wọ́n á ní kó máa gbẹ ọkọ ẹ̀ lóun gbẹ dáadáa yẹn. àkọ́kọ́ náà minimum attraction kan wà ń bẹ̀ lọ́jọ́ kan ló sọ pé òun wà wọ́n á fẹ́ kó bill lórí minimum attraction yẹn bóun ṣe wá improve láti level zero kó encourage bọ́kọ ẹ̀ náà ṣe máa kó ṣe máa improve tó bá jẹ́ pé bíbá tó kò yí result a fẹ́ kó pẹ̀lú ẹni yẹn sákèjì tó àwọn àfa tó bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tó ti yé la ṣe ń bẹ lọ́n pé àwọn tí wọ́n sì ṣe é àwọn ni kí wọ́n ṣọ́ra kí wọ́n má ṣíyàn but ẹni tí wọ́n jẹ́ kó ti kó sínú ẹ̀ káwọ́ bá ṣe máa tún ṣe ni àní kọ́ kí ìdí máa já látara pé sísà ti improve ó ti ẹ̀ lè ṣe é ṣe pé pé ìbá tó ti sísà kí yẹn gan brọ́dà ló sanwó ẹ̀ abẹ́ẹ̀kọ́ àgbọ̀yé díẹ̀ tó níyẹn brọ́dà yẹn ló encourage ẹ̀ kó máa di pé dáadáa tóun fi kún wa lọ́wọ́ láfẹ́ bí ìdàkejì ẹ̀sán káwa náà ẹ̀ńkọ́lẹ́jì òun náà ni. bẹ́ẹ̀ tó bá yẹ kó bọ́dà ẹ̀ kó ń ṣe pé kò mọ òyìnbó tọ́ rárá bẹ́ẹ̀ tó bá wà lágbo àwọn bọ́dà á ṣe bí bọ́dà tó bá dé àgbo àwọn tọ́ọ̀mù kan lé wọ́n á darapọ̀ náà kọ́. ó máa ń ṣẹlẹ̀ ńgbà míì lóòótọ́ pé kì í ṣe pé bọ́dà yìí mọ nǹkan tó tọ́ but láàárín àwọn brothers bíi tiẹ̀ àjọ alùsùnà tó bá ku òun àtìyàwó ẹ̀ nìkan another colour ni nǹkan tí sàn sọ nìyẹn pé tó bá rí bẹ́ẹ̀ yẹn ń kọ́ ìdáhùn kan náà sì ni pé tó bá jẹ́ pé kò dé lẹ́gùn pé kó fi nǹkan tó jẹ́ ẹ̀tọ́dún ìyàwó ẹ̀ ànífẹ́ kó tọrọ pé kó tóun sílẹ̀ kó gbẹ́ lóun gbẹ́ náà ni nọ́ọ̀sì máa ń sọ pé marriage ọjà òkùnkùn ni tó ti yé ọgbọ́n orí ò yan ẹni re àdúrà àtànú ọlọ́run ló yàn so kí sísà yẹn kàn máa wo nǹkan kan òun ni mo ní ká máa fi pilẹ̀ tá a bá ti rántí pé kinní yìí ìbádà ni èèyàn dẹ̀ máa ń kan àdánwò nú ìbádà kó gbà yí pé ibi tọ́lọ̀ ń kan àdánwò tó ń sí nìyẹn kó wá sapá lórí ẹni yẹn kọ́lọ̀ ń fún ṣe. now question number number seven aleykum salaam question number seven. Now, question number seven, by. Alaykum salam. Ẹni mo sọ pé bẹ́ẹ̀ ni kì í ṣe responsibility here. Nicole kó ra aṣọ fún dáadáa ẹni mo sọ wípé àbí kò ká nǹkan fún. khairan. ìbéèrè tí sàmì rèé wọ́n ní mo sọ yí pé ibi tí àwọn ọkùnrin tá a jẹ yín ní ojúṣe dé ó yẹ ká máa raṣọ fún yín mo ní bẹ́ẹ̀ ni. wọ́n wá ní èyí tí ò ń ṣe aṣọ àwọn nǹkan tá a ní láti máa lò nínú ilé bíi blender tá a fi ń lọta. téèyàn bá sọ fọkùnrin ní ìkó ti bàjẹ́ kò lákàtí kò ní kàǹkan kún umu dẹ̀ ló wà ń di iṣẹ́ yìí òun ló mọ irú ìnira tó ń bóun látara ìṣe àṣìṣe blender yìí kéèyàn wá rà á wípé màá gba owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ láti wá ra rú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó pọ̀ jẹ́ pé ọkùnrin yóò fúnyàn lówó ẹ̀ ṣé kéèyàn máa rà á lọ pẹ̀lú àníyàn sádàfà náà ni ìbéèrè títà mi ni àbí ọlọ́run jẹ́ kí sádàkà tó wá ṣe wọ́láì mo kí ọlọ́run bá búra kò sí kankan tẹ́ ẹ ṣe pẹ̀lú àníyàn pé ẹ fẹ́ fi gba ládá lọ́dọ̀ ọlọ́run kó já sí gbé kó já àṣedànù ṣùgbọ́n nínú nínú sádàkà mẹ́wàá tí mo wá ṣe kí mò ń retí kó máa sanwó ẹ̀ níjọ́ tọ́lọ́run bá wá ní kínú ẹ̀ dùn sí mi tó wá ní à ó mú lágbájá nǹkan bá bá ètò tẹ̀ sọ pé ó rà owó ẹ̀ rèé sẹ́tọ̀ mi gbà á lẹ́yìn tí mo ti dàní àsọdọ́kọ̀ bẹ́ẹ̀ ni ẹ lè gbà á torí pé ara níra pé kó sanwó ẹ̀ ṣùgbọ́n tí ò bá san kò gbé ọlọ́run tọ́jú ládẹ́ẹ̀dẹ̀ wá tá a bá wà lókọ̀ sometime tó wá padà tó dá mo fẹ́ dá owó ẹ̀ padà ṣáàṣì níládàá pa ṣe dáadáa bẹ́ẹ̀ ni aníládàá ẹ̀ torí pé ìgbà tí ìyá kìíní ń jẹ lé arẹ́sìú lé tó ti yé aníládàá ẹ̀ tó tó bá wá fún wa nínú àwọn owó àwọn nǹkan míì tá ti ṣe yẹn ṣá lè gbà bẹ́ẹ̀ ni a lè gbà a lè gbà but ṣé kò ní jẹ́ endorsement fọkùnrin tó bá ń ṣe lọ bẹ́ẹ̀ àwa náà ò bẹ lọ́rùn yìí pé káwọn ọkùnrin máa rí bẹ́ẹ̀ la ṣe ń sọ fún ọ yìí pé ilé tí wọ́n fẹ́ kọ́ ilẹ̀ tí wọ́n fẹ́ rà kò yẹ kó jẹ́ at the expense of the happiness of the family àwọn basic things táwọn ará ilé wọn ní kọ́lé ẹ̀kọ́ máa fowó ẹ̀ ralẹ̀ kí wọ́n fi kọ́lé àmọ́ pé tí wọ́n bá kọ́lé ìrọ̀rùn gbogbo wa náà ni bọ̀kọ̀ ayẹ kọkùnrin máa gbìyànjú ṣe excuse láti deny àwọn ará ilé ní basic thing tí wọ́n ní ṣùgbọ́n yìí sẹ́yìn parí wípé ipa yín ká láti ṣe ẹ̀ gbowó ẹ̀ lọ́wọ́ wọn létà torí tọlọ́run torí sẹ́yìn ilẹ̀ ń lo àwọn nǹkan yẹn ẹ lè ṣe tọ́lá dọ́wọ́ ẹ̀ padà fine tí wọ́n bá dá padà wọ́n láyẹ̀ ẹ̀ ṣàṣedànù so answer mi sí yẹn nìyẹn. ṣé wọ́n lè ṣé wọ́n lè bu owó ẹ̀ sọ́yà lè mú owó ẹ̀ láti fi rà á. tó bá jẹ́ àwọn basic needs tí kì í ṣe luxury tó yẹ yín sìn àwọn nǹkan kan basic àwọn kan ò ṣe basic luxury ni wọ́n tó ti yé sìn yes táàyè ẹ̀ báyọ̀ tọkùnrin bá ṣe fine but àwọn basic things ní sọ̀hábíà yẹn lọ complain táàmẹ́bì ni ó lè mú owó ọkọ̀ ẹ̀ láti ṣe ẹ jẹ́ fún aláwọn kan tó bẹ́sì nínú ilé ìsìn fàpèjúwe eh, bọ́ọ̀lù nínú yàrá ti jó àbúrò òun òkú ń ká òun kàwé lọ́fíìsì òun ti ń kàwé láfẹ́ sùn làmá wọnú yàrá tó ti yé na ẹlẹ́yà wọnú ilé ó fẹ́ mú nǹkan kò níná tó bá rí bíi fifty naira hundred naira pé ẹ̀yọ́ ọmọ ẹlẹ́ra bọ́ọ̀lù wá ní oṣù haram sixteen wọ̀nyẹn So àwọn nǹkan tó bá jọ kó jẹ́ basic tí ò ń ṣe luxury but bóyá fídíò kan là ń wò tẹ́lẹ̀ awádìí sáà pé latest series jáde àbú ẹ̀ ra wálé àbú ní ẹ̀kọ́ ló kàn ẹ wá ní wọ́n ti tán alcohol irú yẹn kọ́ òtún tó lọ́hùn ṣẹ gbọ́ àwọn nǹkan tó jẹ́ basic ṣé basic ni blender. Thank you. Question number eight. Ẹ̀yin kò rí question number eight. Question number eight. Bismillah. Aleykum salaam.

orí nínú ìjọ yẹn so nǹkan tẹ́lẹ̀ kàn sí àlàsọ ni pé kéèyàn kọ́kọ́ sọ ìdí ọkọ ẹ̀ àti nǹkan tí ó fẹ́ ìgbà tí ó fẹ́ ní ọgbọ̀n kan ló máa bí ìlú pé báwo ni mo ṣe fẹ́ ṣe ní mo ṣe sọ. ẹjọ nọ́mbà tẹ́lẹ̀ mi bẹ̀rẹ̀ pẹ́ẹ́sì ni mo fẹ́ dé ọjọ́ mọ́ ìkọjú wù náà wọ́n bẹ̀rẹ̀ pé kí mo lè dé so that ẹ máa ok bismillah. ẹ jọ̀ọ́ mo ti dùn nínú lẹ́sọ̀ ẹ̀ ni pé wọ́n lè ẹ́ mọ́tẹ́ẹ̀dì pé ṣé àgbọ̀dọ̀ máa fi orun fún àwọn ọ̀rọ̀

ó lè máa ń yàn everything but wọ́n ti dé mi gbọ́ yé mi kí yẹn ni pé immediately wọ́n ti gbọ́dọ̀ sọ fún so kí àwọn kan ń ṣe fún ara wọn tí wọ́n ní ládá ọ̀ tí wọ́n kàn ń ṣe lásán ni mo lùkù yí pé tí àwa náà wá ń ṣe ìyà lásán kí a kàn ń ṣe gbogbo àwa yẹn lásán ọ̀ bí a ṣe rí wọ́n ti wá yí pé àwa náà ọjọ́ kò yí sí àti àǹtí máa jókòó máa wò pé ah, àti ọjọ́ tí mo ti ń ṣe gbogbo wàhálà yìí gan-an in ṣe é sí náà ọ̀ ṣé ìdè mọ́ ti gbé ká lọ fún ọmọ àbúrò lọ́rùn ṣe àti lè wọ́n ti ní tí ọba lágbára rẹ̀ yóò lè gba ẹni àti pé mo ti fẹ́ máa ṣe àmọ́ rẹ̀ tó dàbí kó ẹlòmíì ọ̀tọ̀ nìkan tó máa gbọ́ yẹn. ìgbàgbọ́ náà fẹ́ràn now contribution àwọn méjèèjì wọ́n ní nínú nǹkan tí títà wa tán tán pé alákejì ní pé àwọn ọkùnrin òfin fẹ́ compromise fẹ́ gbọ́ bùkátà lára àyàwó wọn wípé ó dẹ̀ yẹ ká kíyèsí aspect yẹn gan-an wípé ẹlòmíì tí a wá sọ pé ìtọ́jú ilé àbíṣẹ́ ilé kan àbí mi ni ò jẹ́ kó wá àgbélébù kọ̀ọ̀kan ọkùnrin lè má kà yẹn kún kí pé kó mẹ́ka rẹ̀ àgbélébù nígbà tó ń dì máa ń sexually ó mú wa ní àwọn fẹ́ bẹ̀ wá pé ó lè rí bẹ́ẹ̀ níbòmíì ó ti gbọkùnrin ó rí bẹ́ẹ̀ fún un àkọ́kọ́ náà ni wípé gbogbo ọkùnrin kọ́ ni wọ́n wà ní quality sex gbogbo ọkọ ló máa ń demand bákan náà lóòótọ́ èyí tó pọ̀ nu ọkùnrin ibẹ̀ lọkùnrin máa ń wà àwọn ọkùnrin kan wà tí wọ́n yàtọ̀ fún yẹn wọ́n sọ akáṣe èdè pé kí kálukú sọ́dí ọkọ tiẹ̀ kó mọ kí ni nǹkan tó fẹ́ kí ni nǹkan tó fẹ́ ọkùnrin ní ọ̀sẹ̀ pé odidi oṣù kan tó bá ń sùn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀gbọ́n lè má kí irú oúnjẹ tóun fẹ́ kó má wà béèrè gbogbo ní táìmù tóun fẹ́ jẹ́ so wípé ẹlòmíì oúnjẹ yẹn ó kún fún ẹ̀jú sexual intercourse lọ nínú ilé ní ó kún fún ẹ̀jú ẹni ọ̀dọ́ tó lọ wọ́n ní jẹ́fọ̀ ó mú un wípé ẹni ìlú fẹ́sítíkà wọ́n ní ṣé ìyàn tọ́jú ọkọ ẹ̀ ní nǹkan tí wọ́n sọ ó lè jẹ́ fún generality àwọn ọkùnrin o kò mí pé each individual husband là ń láti fi template yẹn là ń fi judge àwa ni ká tọ́jú ọkọ̀ tiwa ká mọ kí ló fẹ́ kí ni ò fẹ́. secondly nínú kejì wọn bẹ wọn ní ká ṣe àkíyèsí sí pé ìgbà tí wọ́n ní gbogbo iṣẹ́ yòókù tó ń yí wa lọ́wọ́ àti àbẹ́lẹ́mù kọ́kọ́ wa yẹn la lè yan ẹlòmíì tó bá wa ṣe sexual intercourse ni òṣèré yan ẹlòmíì tó bá wa gbọ́ wọ́n ṣe fẹ́ kọ́ wa àbẹ́lẹ́mù ní aspect yẹn pé àwọn ọmọ bá níyàn fún wọn fi sọ́dá o but kó má tún wá pass wrong message káwọn kan má wàá ròyìn pé gbogbo iṣẹ́ tà tẹ̀ ń ṣe yìí gan-an wọ́n ti láwọn ọkùnrin ò bá lù ẹ̀ orí bẹ́ẹ̀ nìkan ni káṣá máa tọ́jú wípé àti wípé ṣé nígbà tí wọ́n ní alẹ́ rẹ́yìn tẹ̀lé mí kó bá wa tàwọn iṣẹ́ yẹn tó túmọ̀ sí pàwọ́ tá a wá ń sọ́gùn láti ṣe bá àmì ládàá ṣiṣẹ́ níbí rárá àmì ládàá ẹ̀ ṣẹgbọ́ wọ̀lúwàì àmì ládàá ẹ̀ èyí tó dáa jù náà ni pé kéèyàn strike balance ká ilé ká make ọkọ̀ comfortable pẹ̀lú oúnjẹ tá à ń pèsè fún kájẹ̀ tó wà available the average visitor, tó bá jẹ́ pé iṣẹ́ ìta ò gbà sí fún ẹ̀ tó ti dé tó jẹ́ pé ó wà nílé atọ́jú ilé ọmọ á make available within twenty four hours tí ò ní ìwọ̀ lọ́rùn ó possible for the average visitor bọ̀ fún àwa kọ̀ọ̀kan bí kọ̀ǹdíṣàn wa ò gba pé ká wà nílé láì ṣiṣẹ́ jẹ́ pé a ń láti kọ̀ǹbáìn iṣẹ́ ilé pẹ̀lú iṣẹ́ ẹ̀ta àwa yẹn la lè ní ìkúnlọ́wọ́ pé bóyá ẹnìkan ló bá wa ojúṣúná dídá ẹnìkan ló bá wa fọ ẹṣọ àwọn ọmọ ẹnìkan ló bá wa fún ọ lọ sí kù àbíríṣiríṣi àwọn nǹkan tó rà á lè wà àgbélébù ní kàǹtọ́kọ nílùú wa but ẹni tọ́lọ̀ ń bá wa ní kó ní strength láti kọ̀ǹbáìn gbogbo ẹ̀ kó dẹ̀ tún lè kárí àgbélébù ṣe pé kò ní ládẹ̀ ni wọ́n sọ ládẹ̀ ò já létí ṣùgbọ́n àwọn kan ń emphasize pé ọkùnrin tẹ̀ ń tọ́jú ilé tẹ̀ ń tọ́jú gbogbo ẹ̀ dè tẹ́ ẹ bá fi ara yín bò lórí bẹ́ẹ̀ tó tẹ́ ẹ níwo gbogbo dáadáa tẹ̀ fi ẹ̀ mọ́ emphasis wọn nìyẹn tó mo gbé ọlọ́run báyìí pé kí àwọn messages yẹn ká má get wọn wrong ṣẹgbọ́n kí kálukú wọ ọkọ tiẹ̀ kó wo kí ọkùnrin yìí láì kí ló kórìíra ká dẹ̀ try láti rí pé gbogbo bí nǹkan bíi ìṣèlú gbàgbàmù àtó aspect oorun yẹn à ń make ara wa available when the husband need us so ìlẹ́yìn uh, ti tìpa sí afẹ́sọ lórí yẹn nìyẹn sábà wo time ó kò bí ìṣẹ́jú méje nọmba eight bèrè nọmba ten bèrè nọmba nine nìkan ló kù báyìí kan nọmba nine wọ́n ti kó papọ̀ kan nọmba nine láti ẹ̀sẹ̀ láti ẹ̀sẹ̀ bísí ọ̀la. tó bá ti rí jẹ bẹ́ẹ̀ ni tó bá ti ń ráṣọ wọ̀ kó dáṣọ fúyàwó ẹ̀. Bẹ́ẹ̀ni, à ń bọ̀ bẹ́ẹ̀. Sẹ́ni gbogbo ọ̀kọ́ta sọ pírífì yẹn, fọ́dà hàn wọ́n wa ṣàlàyé ẹ̀ nígbà tá ànábì ní níjọ́ tó bá ti rí jẹ kó fún yín jẹ níjọ́ tí ò bá wá rí jẹ ńkọ́ àwọn àfa wa tún sí méjì àwọn ọkọ̀ ní kí sísà bá já wá sí kẹ̀rí akọ tó bá ní ẹ̀sọ́ kókó fún mi sílẹ̀ tó bá ní kí ló dé lánàá kò fún mi lóúnjẹ wọ́n á di pé tóun náà orí jẹ ọ̀rọ̀ ànábì ni ẹ sùúrù ohun tó bá fi mú àbú náà máa gbà wẹ̀ tí òun ti pé òun lò ó jẹ.

débi pé ẹ̀yin ọkùnrin àti ẹ̀wà kọ pé ẹ lọ gbà wá tó lílọ gbà ń lé wa yẹn tí ò bá ní fábùkù bá nǹkan tá à ń haram kì haram nílò èyí ó kọ́lé fún ọ̀fúnra mọ́tò fún ẹ̀kọ́ oúnjẹ bàbàrà tó bá jẹ́ tó àwọn àgbẹ̀ náà bá ń jẹ́ jẹ́ lè ṣerú ẹ̀ ni táà bá kọ́lé àní ìyàn mọ̀ torí pé ọlọ́run la ṣe fún ọdẹ mọ́ bàtà wọn tó lágbọ́yé ẹ̀sìn tó bá fún adé jùlọ nípa ìtọ́jú ìtọ́lẹ̀ làwọn àbúrò ẹni wọn sọ pé títà má fún wọn lè ní pé kò sí ẹ kì í ṣe pé ṣẹlẹ ọlọrun ọba ló kọ ọ ṣẹgbọ ẹ torí káyìn láti fi dúró à nílé ìgbà mi ò mọ̀ ẹ tó bá ti kọ́ mi sí. ẹ má bínú one of the problem tá à ń ṣe ọ̀rọ̀ jẹ́ ìmáyà ó jẹ́ ẹ̀bí ọlọ́run ọba ṣe káàbí àwọn àbúrò tó ti kó dáadáa tó ti máa bẹ̀rẹ̀ lágbára ọlọ́run bá yẹ lẹ́kọ̀ọ́ tó ti ayọ̀ wá àwà lásìkò tó ti wọ́n ní kí n rán ọ létí kọ́lẹ́ẹ̀jì o torí ọlọ́run láti ìgbà tó ti tún ṣe wọ́n ní kọ́lẹ́ẹ̀jì yẹn àwọn ètò tá máa ń ṣe sílẹ̀ láti kọjá àkàkùn ah, mọ́. ẹ bá ń rọ̀dà o. ẹ jọ ń tẹ̀lé kan náà.